نبي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله أصدق الله سبحانه إليك نوبة في عدوه ó fi sáà padà sí gbogbo ayé lèmi láti pàtàkì ìpalẹ̀ lọ ọ̀rọ̀ náà. Ní àwọn agbára náà kan, àṣọwá wọlé padà lẹ́yìn ọdún báyìí. Àṣọpẹ́ fọlọ́ wọn wà lórí ìṣẹ́wà kù lórí ẹ̀sìn rẹ̀ olùkọ́ tó ń ká lọ lónìí èyí ti ṣe ọjọ́ kẹtàdínní ọgbọ̀n èyí ti fẹ́ wò yàwó ìtàkùn nínú oṣù ṣọwọ́ọ̀lù oṣù kẹwàá oṣù òkè ìgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún òkè jọ èyí tàbí ìsọ̀lọ́mọ́ àti ẹlẹ́mìtì akókèrè wa káàbọ̀ sí gbogbo wa ilé mi ní àdáwà kọ̀ǹpánì ní ìlú Abẹ́òkúta gẹ́gẹ́ bí ìtòsí wa ní ìparí oṣù wípé ọlọ́run àdínkù wọ́n fún fún wọn tó wọn tó. Àwọn àdébí ọ̀rọ̀ inú kíkí. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ìrún pàtàkì ó sọ fún wa ṣáájú wípé àkọ́kọ́ ohun tí wọ́n ń pè ìṣòro ẹ̀rọ lórí ìrún ni o tọ́bí ti da ọ̀dájú ní orúkọ nǹkan lọ́wọ́ alẹ́ iná ọ̀rọ̀ ó ń tọ̀ wọ́n láyé ó jèrè ṣùgbọ́n tí mo bá pẹ̀ sí ó ń tọ̀wọ́ fi pàdánù ọlọ́run dákú máa ń jẹ́ ká pàdánù o. a ti sọ̀rọ̀ tó pọ̀ tó wa nípa ìpàtàkì ọ̀hún. fóun náà ni ohun tí a fi ṣe àtọ̀ láàrin fẹ́ni mùsùlùmí ni nítorí pé kí ọ̀rùn mi. ẹni yóò kí n ṣe mùsùlùmí nítorí àìkírun rẹ̀. ó dà fún àtàwọn tó kọ̀ wá wípé ẹni tó kírun ọ̀lẹ́ sí o a máa wọn rí bá àwọn olùmọ̀ tó kọ̀ wá. àti kí ni ìyá ti ń bẹ fún ẹni tí ń fi hàn rà rẹ̀ tí ò kí lásìkò. a sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. ìgbèkèsè ká sáàkì wọn àkáàkì lákòókò rẹ̀. pẹ̀lú àánú sùhánà a tún máa tẹ̀síwájú nínú tíra ẹ̀kẹ́tà ẹ̀yẹ́wò àwọn ẹ̀sẹ̀ ńlá. torí lábẹ́ ọ̀run lásán àwọn nǹkan tó jẹ jáde lábẹ́ irun tó jẹ́sẹ̀ ńlá lábẹ́ pípa àrùn sí àwọn nǹkan tó wà apá kan nú ẹ̀ lèyí tá a tún fẹ́ mú yìí tó ṣe wípé ìyẹn náà ń kó sábẹ́ pé ìfìrúnlẹ̀ náà ni òun ni kéèyàn má kírun dáadáa. ìta wá débẹ̀ lé pẹ̀lú àánú ọlọ́run ọba subhana òun náà ní láti sọ fún wa. عقوبة من ينقر الصلاة ìjìyà tí ń bẹ fẹ́ ni tí ì máa ń sáré kírun ọ̀rọ̀ alùpùpù ẹni tí ọ̀fẹ́ kírun náà ni ó ń sáré kírun ẹni tí ò ní rùkú dáadáa kò ní jẹ́ kí borí kalẹ̀ wọ́n pé wọ́n ní wọ́n fẹ́ gbà wá ní òkàtí ẹ̀ àlàyé ọ̀rọ̀ náà ọba tó hánà tọ́lọ́ ọba ní kọ̀wé lónìí lẹ́nu gbogbo àlùbí àlùbí náà wọn àrùn tọ́lá àti ìhìn kààbò kòtò kánú jahannam kó máa jẹ́ ti àwọn akérò náà àwọn akérò wo ni o obìnrin pé kòránì sún kòránì gbígbà yìí afẹ́mọ̀ tó ma lùkùránì ayé àánú àlùkùránì náà làkó wá fi tu ọ̀rọ̀ náà máa sọ̀tún mọ́ àwọn ẹni tí wọ́n ìlú máa jẹ́ ti wọn ọlọ́run náà làwọn tó ṣe é gbé fún alùpùpù àti ìdí sáà fóònù àwọn tí wọn máa ṣàfihàn nípa àrùn wọn wọn lọ wà ní òtẹ̀fẹ́ olùsàtúmọ̀ àrùn nìyí wípé ẹni yóò tí bá ń sáré kírun wọ́lá yóò tí kọ́rọ̀ kó àdá wọ́lá tuntun dáa kí àwọn ènìyàn ní wáyé ìlú àjẹ sí wọn. kò ní lùkú pé kò pé pérépéré. wọ́n lọ́rùn ìlẹ́nu sọ̀fìhàì àdéhùn tí wọ́n bọ̀ sọ́dà لا wọ́n fi gbé jáde. látọ̀dọ̀ afárá àdìgbò ẹ̀rọ. ورسول الله صلى الله عليه وسلم جاء بالتكفير فصلى رجل ثم جاء فصلى على النبي صلى الله عليه وسلم ورد عليه السلام ثم قال له ارجع وبلغ منك الامر فرجع فصلى كما شاء ثم جاء فضلنا على النبي صلى الله عليه وسلم فوقت عليه السلام ثم قال ارجع فقال انك لم تصل ورجع فصلى قام صلى قال ثم جاء فضلنا على النبي صلى الله عليه وسلم فوقت عليه السلام وقال ارجع فصلى فانك لم تصل ثلاث مرات فقال بالثالثه والذي بعثك يا رسول الله ما أحسن بدله تعمله وقال وقال صلى الله عليه وسلم إذا كنت إلى الصلاة فكفر ثم اقرأ ما معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم اسجد ثم اسجد حتى تطمئن جالسا ثم اسجد Adọ́kùnrin ilẹ̀ nínú àṣàkì káyé nínú àdéhùn àdìgbòrò ọ̀jọ̀gbọ́n ọ̀dọ̀tàlá. Wọ́n ní arákùnrin kan wọ mọ́sálásí. Òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àìyọ̀ sẹ́lá ń fi ìjókòó sínú mọ́sálásí. Arákùnrin yìí kírun. Ọwọ́ abàlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àìyọ̀ sẹ́lá ń fọ́ sálámù sí ìdílọ́lọ́run dá lọ́wọ́ sálámù ìdí ọlọ́run wá rí gbólóhùn tó pé lórí ti sọ́sọ́ lè fa ẹ̀ńdẹ́ kẹlá fún mi sọ́yìn padà lọ kí òun kò kí nǹkan náà ọmọ yìí padà ọdún kí òun kò ṣe kí lápapọ̀ ọdún dé ọdún sálámà sàdébì sọ̀rọ̀ lọ́wọ́ àdàsọ́lá àdébì tó dá lóhùn sálámà rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìdí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àdàsọ́lá àwọn àtúntò kò pé lórí jẹ́ sọ́sọ́ lè fa ẹ̀ńdẹ́ kẹlá fún mi sọ́yìn padà lọ kí òun. sọ̀rọ̀ òsì kẹsàn ẹni ẹ tó padà ọdún tí wọn bọ́sẹ̀ kí ilá bàbá àtẹ kejì ọdún lé ọdún sálámù sàmẹ́lì sọlọ́lọ́ àlùsálá ìdí ọlọ́run dá àlọ́mù sálámù ọdún wa sọ fún lẹ́ẹ̀kẹta pé ẹ ó jẹ àlẹ́ wọn padà kọ̀sọ́ọ̀lì kó wọn fa sọ̀rọ̀ ẹni sáré kírun ní ní ẹ̀ bá ń sáré kírun. wọ́n lè mẹ́ta bẹ́ẹ̀ lànàbì sọlọ́lọ́ àṣàláwà dá padà. ìbàdà wa tẹ̀lé kẹta arákùnrin yẹn wa ni wọ́n lè di bá àtàkà bí ha ẹ̀yà rọ̀ṣùlọ́lọ́ mọ́ ọ̀sìnù ẹ̀yọ̀ àbá àyè mi. mo ti lọ kí nígbà mẹ́wàá. ilé kébì tí ó tún dá ju gbogbo èyí ti kéyìn náà lọ. torí bẹ́ẹ̀ kọ́ mi nímọ̀ ìjọba ń tẹ̀ wá kọ́ lẹ́kọ̀ọ́ pé tí ọba fẹ́ kírun iṣẹ́ àkọ́kọ́ òun ló ń pè ní sèkúrátì ìṣèṣọ́rọ̀ abala wọ̀rọ̀ níbi pé bí ọba ṣe ìlú nínú kábàrà tá a fi gbọ́ sókè pé mo bẹ̀rẹ̀ rún kódà kéèyàn ti bá wọn ní rògbò ó ṣe ọwọ́ àtẹ̀sọ́ rògbò rẹ̀. tó ọba bẹ́ẹ̀ kírun kábàrà wọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ka ọmọ ṣayẹ́ sàrọ̀ ní màájà ìdílé ìwọ̀ta kọ̀ọ̀kan tó bá rọ̀ lọ́rùn náà ìwọ̀ta lẹ́yìn náà kò rò kú títí tó ń fi farabalẹ̀ dáadáa lẹ́ni tó rò kú tòmọ́rùfà kò sí gbórí òkè ní rò kú hàtà tààtẹ́lì la kan ìmà tó fi dọ́gba níbi ìgbó rẹ̀ ní rò kú lẹ́yìn náà tó ń bá tó tẹ̀ kọ́ wa forí kan rẹ̀ hàtà tààtàmà ìdná tààtìlà tó fi farabalẹ̀ dáadáa níbi ìforí kan rẹ̀ tòmọ́jìlẹ̀ kó o tó wá jókòó láàrin ìforíkalẹ̀ nìyẹn o ìforíkalẹ̀ méjì kó o jókòó pátá pàtàkì iná jàlèta tó fi farabalẹ̀ níbi ìjókòó yàrá ta o jà kiri ọkọ̀ o ti wà ní ọ̀hádé ti ọ̀rẹ́ ìta ọ̀sọ̀ pé rọ́ọ̀tì kiri ni rọ́ọ̀tì kiri nígbà tó jókòó yàrá ó wù jẹ́ mi. tòmọ́jìlẹ̀ kó tó wá ìforíkalẹ̀ ìforíkalẹ̀ kejì ni ẹ pátá sáà dídà tó fi forí kalẹ̀ dáadáa òun ló fi dájú àtàkùn subhana rabbiyal a'la ọ̀farabalẹ̀ wí kìí sàtàlẹ̀ wí subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ó lè kó ti farabalẹ̀ dáadáa. waf'al dhalika fi salatika kulliha irú farabalẹ̀ yìí náà ní kọ́ wá sí ibi gbogbo omi rẹ̀ pé aláàtàrí kírun bí aláìkírun náà tí ọ̀parí òrùkú ẹni tí ọ̀parí òrùkú lẹni tí ò ti àdó àtọ̀rẹ́ kó ti ń bẹ̀rẹ̀ dáadáa sómi hàn ẹ̀rọ ti yọ ìpàdé sómi hàn ẹ̀rọ ti yọ ìlànà sómi hàn ẹ̀rọ ti yọ ìlànà aláìfarabalẹ̀ ni wọ́n ṣàdó àyẹ̀kọ́ farabalẹ̀ sílẹ̀ nìyẹn. وتوالد سمع الله لمن حمده غفر بلي ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه أنا ما أعرف ولا شيء يعني فرصة جاتوا لا هذه تاريخهم بكنا إن البواكي تصوى الإمام أحمد رحمه الله látọ̀dọ̀ àbí màsàrúndì ìbádìrí wọ́n ní òtítọ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lá sọ pé. ó ní òtítọ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lá ní láàtò ìdí o sọ̀lá àtò irun nǹkan ò gbé ìyẹn ni pé tó ń bọ̀ ń bá lérò fóun kírun irun rẹ̀ láàyè o irun bẹ́ẹ̀ yẹn kí òmu tọ́ba jáde bẹ́ẹ̀ tó kírun yẹn láàyò kí ọ̀rọ̀jò ló fi há sólùbàbò kéèyàn gbé fún ẹ̀yìn nẹ̀rọ dáadáa níbẹ̀ ọmọ ẹ̀fẹ́ àti rúkú lọ sí bọ́ọ̀sì sájídà èrò ọ̀gọ́rọ̀ nínú ọ̀gọ́rọ̀ wọ́n sojú ẹ̀ àti sojú ẹ̀ mọ̀ fáwọn bí a máa ṣe tọ́ba lọ rúkú báyìí ó rò pé wàhálà ni ó dilẹ̀ wọ̀ kò ní dìde mọ́ tọ́ba lọ sùjú tó báyìí yóò wò pé wàhálà ni yọ̀ọ́ fẹ́ ra sílẹ̀ pàṣẹ kéde pé kẹntẹ́ yìí kan ra jáde yóò tún sáré sí àgbàlẹ̀ lọ padà. Ànábì sallallahu alaihi wasallam ó ní irun pé yẹ kí fẹ́ kò gbé e. àbùdá tó dùn wọn gba wọn fi pàdé ti jáde nù súná nù wọn àtẹ̀tẹ̀ mẹ́rin ó sì jáde ìbọn lálàáfíà dáadáa. nínú hadithi mi ìyẹn náà lálàáfíà. ولحتى يقيم ظهره في الركوع والسجود ẹnu kí bíi lọ́pọ̀ lọ́pọ̀ máa ń pọ̀ sí nìyẹn irun tẹ́yìn yẹn kí ó lè mú kó lè gbé títí tí ẹni yóò fi gbé ẹ̀yìn rẹ̀ nẹ́rù níbi rògbòn àti foríkalẹ̀ ọ̀nìyàn yìí gbé tọ́lá ẹgbẹ́ àti rògbòn ló ti sọ foríkalẹ̀ nínú yẹn òun mú amagbàgbé pé a ti di lẹ́yìn rògbòn rògbòn mìíràn àkàlù sọ̀rọ̀ ọjọ́ kan nú àwọn orúkọ irun pẹ̀lẹ́dẹ́ ìrọ̀sẹ́ ìlú èyí ogun. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a forí kalẹ̀ á sórí lẹ̀ ká tó ṣe forí kalẹ̀ kejì. rògbòn mìíràn àkàlù sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ tá a bá lẹ́nìkan tó gorí kalẹ̀ ọmọ ara sílẹ̀ bá ti ti kiri báyìí ọba tó dá padà. wọ́n ní ilé yìí jẹ́ quotation tẹ̀sí ọ̀rọ̀ láti ọ̀dọ̀ anábì sọmọ ọlọ́run alẹ́kùn ọ̀sẹ́lẹ̀ bíbí ẹni yóò tó bá kírun wọ́n lọ mi yóò kí gbogbo àbọ̀rọ̀ ló tí ò gbé ẹ̀yìn rẹ̀ dẹ̀rú lẹ́yìn orogún àtúntò yóò kẹ́mẹ̀kẹ́rẹ́ bó ti yẹ kọ́ wà ọ̀sọ̀lá àtúndò bá a sílà irun rẹ̀ ti bàjẹ́ wọ́n ní ilé ìtàǹtọ̀ yìí ń bi wọn ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ìforífẹ́ ìfarabalẹ̀ níbi irun gbogbo oríkèéríkè ara irun tó ń bàjẹ́ bí ọ̀bá sí o gbogbo àwọn táwọn máa ń ṣe lẹ́ka bá ọdún lé bí ọ̀bá bá ọjà nílùú ẹni ìjọba ti rí pẹ́ẹ́nì kan mú òun gbà tó ń fi wọn lọ́wọ́ yóò sì gbogbo ẹ̀ dáadáa àfa àti ọba ti sẹ́ni kan mọ́ yọba rúkú báyìí ti pẹ̀ ló ti lẹ̀ wì ìforíkalẹ̀ báyìí yóò sọ̀rọ̀ sílé pàkì kíkíní ọ̀rọ̀ bí ìkúlé lè gbọ̀n sí bẹ́ẹ̀ ọba lò sẹ́jú díẹ̀ ẹ̀fẹ́ mo ti bẹ́ẹ̀ lẹ́fẹ́ lọ kí aṣọ ìdí bẹ́ẹ̀ ni ah, nínú àwọn àhàdìsì míì tí a fi yẹ̀wò wọn ló tún ilẹ̀ látọ̀dọ̀ àtẹ́bí sọlọ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀ tọ́tọ́ láyé pé. ó ní ẹni tó lè rẹ̀ lágbára jù ẹ ò gbégbé wíri ń bẹ àwọn ajíyànjú ń bẹ ajọ́wọ́gbé ń bẹ ajọ́kọ̀gbé ń bẹ ajíbáàdó ń bẹ. ṣùgbọ́n tó lè rẹ̀ tọ́wọ́ ayé ọ̀gá jù ní olè alẹ́bí yẹsùrì ó bí sọ́yà àtìkù mo lẹni ní ń jalè níbi irun rẹ̀ mo wá bí òjijì ọlọ́run léèrè pé àtúntò tó ti fẹ́ jalè níbi irun àgbọ̀ fún yẹn lọ sí màá dùn pé bọ́ fẹ́ kà á ní kọ́ náwó rẹ̀ rẹ̀ bí ajá ti ẹ̀ kó ẹ̀ yẹn fẹ́ kà á ní àdúgbò fẹ́ léyà nígbọ̀ yìí àwọn èèyàn máa já kò bì àwọn ọ̀daràn ádàrí fáwọn èèyàn wọn fẹ́ lọ sí ṣe ẹni tí wọ́n ní irun pé kí lọ́ fẹ́ fi ṣe bóun ni ó ti jáde ìjọ ọlọ́run ti bẹ̀. wọ́n ní fẹ́rẹ́ nìyẹn òun ti dé láàyò tí mòròkò àhá wọ́n là sójú dáa wọ́n là lọ́kìrọ́ àtàkìlà. ẹni yẹn kò ní pè ìforíkanlẹ̀ rẹ̀ dáadáa kò ní pè ìtẹ̀kọ̀kọ̀rọ̀ rẹ̀ àti ìforíkanlẹ̀ rẹ̀ wọn lè kírọ àtàfihà kí wọn ló yẹ kó kí kò ní ìdè. akẹ́kẹ́ wọn lọ́pọ̀ mẹ́rin lápẹ̀rẹ́ ń fi ọyẹ kákẹ́ fásíà àyílà àti súra tó kún jẹ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tọ́ba jẹ lẹ́ẹ̀kẹta kákẹ́ fásíà káàbù súra tí ó jẹ láti ìrákà kejì yẹn sí tába fẹ́ ké súra yẹn tọ́ba lè ké lẹ́kọ̀ọ́ pé dáná kọjá fásíà làbẹ̀rẹ̀ ẹni tí ọ̀wá sí gbogbo kíwù yẹn tó pérépéré ó lè ní ìjà olè ó lè jẹ yàtọ̀ sí agbé màálù ìjà nìlú rẹ̀ ni. nínú àwọn àhàdí ìsinmi láti lè fáwọn eléyìí náà fẹ́ dàbí aláìsírun ni ẹ̀rí fà ń sọ nípa ẹ̀sẹ̀ tó tóbi nípa ẹ̀sẹ̀ tó ń sọ nípa tẹ́rẹ̀sì sọ̀rọ̀ ọ̀kú bàtò tárìkì sọ̀rọ̀ ìjìyà ti bẹ fún ẹni tó parun jù ibi tó ti di ẹ̀ṣẹ̀ nílá ní ìfìrúnlẹ̀ àwọn asọmọgbè ìfìrúnlẹ̀ là ń sọ̀rọ̀ parí àwọn kí wọn nílé ọba ti kéde ní ẹ̀kọ́ lé bí ọba ti kọ paájú bí aláìsí náà làwọn eléyìí jọ. alimami ahmed rahimahullah inú hadith abi hurairah radiyallahu ta'ala anhu lè ti jẹ Ọlọ́run sọlọ lọ àti sọlọ lọ báyìí pé tọ́ wọ́n tó jíjẹ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lá ní ọlọ́run ò ní gbójú arákùnrin kan ní kírun tí ọ̀nà ẹ̀rọ egungun rẹ̀ eegun ẹ̀yìn rẹ̀ ọ̀nà ẹ̀rọ rẹ̀ láàrin òkú rẹ̀ àti láàrin ìforíkalẹ̀ rẹ̀. nínú àwọn àhàdìsì mi òjijì ọlọ́run sọlọ́lá sálám ti di oyé wa. الشمس حتى إذا كانت بين قرني شيطان قام ونقل أربع لا يذكر الله فيها إلا قليلا. wọ́n ní fẹ́ rí wọn àsáré kí. tẹ́líkà sọlá àtúlẹ̀mọ́nà ẹ̀kẹ́tẹ̀ ìrún olójú méjì ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ tẹ́lú ìnáfíìsì tóbi pa àmọ́bọ́rọ̀ àmọ́bi tọrọ rẹ ọjà sí ọ̀rọ̀ rẹ fẹ́ lé torí iná ìmọ̀nà àtòkínà ìgbà ìkìlẹ̀ àtúbà ìdìnnà náà wọ́n là ń tẹ̀ sí dáadáa lọ́sí yọ. àwọn olójú méjì wọ́n máa wà nísàlẹ̀ náà tó lè rá láti nà yìí fún ọ. ẹ̀rí irun mọ̀nàbí kí bó ṣe rí nìyẹn. sọ ìpínyẹ́ ìṣẹ̀lẹ̀ ajókòó yẹ òkú ṣàǹfà a máa retí gbóòrùn ọyọ àbí ọwọ́ tọ́mọ́tí wá di gbóòrùn ọ̀run ti wà láàrin kọ́rùn ẹ̀ṣọ́ ìtọ́ ìwọ àti dání méjèèjì kọ́rọ̀ yọba náà rò kọ̀ọ̀dẹ́ kọ́rọ̀ ha yọba sáré kírun yẹn bí ẹyẹ ń sọ̀ka ọkà bàbá ni o ẹ̀yẹ gbé ẹ̀yẹ dálẹ̀ ẹ̀wọ̀n fáwọn èèyàn máa sọ kóró kóró kóró kóró lọ́ba bẹ̀rẹ̀ ọba múlù yẹn ọ̀sẹ̀ ọ̀yàní ọ̀sẹ̀ ọ̀sáré kì mẹ́rin ni láàyè kúrò lọ àti ha ìlà ìlà. Wọ́n á rántí ọlọ́run bá tẹ̀lé sí òkè ọmọ àgbẹ̀lá ti díẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn àdìsèwé tó yẹ kó ṣe kò dé. Irun òrùkú kò dé. Tìtùjádà kò dé. Lẹ́yìn òrùkú kò dé. Èyí ti bẹ láàrin sájídà kò dé kéwù bá yẹ kó ké kò ké dáadáa. mọ̀lẹ́bí kìíní máa ń ṣe bẹ́ẹ̀. àdéhùn ìbílẹ̀ láìrí bá ń sọ fún wa nípa ìdí àti bẹ́ẹ̀ ní ti ń sáré kírun. àkọ́kọ́ ìjìyà náà ni pé irun rẹ̀ ò mú ọ̀gá ń wàhálà lásán ni paríparí ìjìyà ni. àbí Abdullahi al-Ash'ari radiyallahu ta'ala anhu. صلى رسول الله صلى الله عليه وسلم الاول باصحابه ثم جلس فدخل رجل فقام للسنه فجعل يرفع من نفسه سجودا وقال رسول الله صلى الله عليه وسلم ترون هذا فأنظمت قمت على غير ملة محمد صلى الله عليه وسلم نحفر صلاته كما ينحفر الغلام أدرى طب أبي عبد الله الأشعري rọ̀bì ọlọ́run jọlá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ wọ́ọ̀rọ̀ àlejò sọ́lá ń kírun jọ́kà fáwọn ọ̀sà àbí rẹ̀ ọwọ́ àjòkù dárakùnrin kan ti wọlé nì arákùnrin yìí bẹ̀rẹ̀ sí ní kírun irun kù kí ń ṣe gbogbo ẹ̀ pápápá tí wọ́n máa ń ṣe ńlẹ̀ pápá tí wọ́n fi máa fara pa irun kù ní nsọ bí ẹyẹ nsọ ká ní nforí kalẹ̀ náà bẹ́ẹ̀ kíákíá <laughs> ọba ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bòde ìjọ ọlọ́run wa ni àtàwọn náà ha dá ẹsì tí wọ́n fẹ́ ní igbó tó lọ sẹ́yìn rí i àwọn àwọn abẹ́ láàánú ẹ̀rí igbó tó lọ́ wọn kì í tó kì í lọ́wọ́ mọ́ ọ̀tà tọ́bẹ̀ kú mọ́ ọ̀tà aláàbẹ̀rí nílẹ̀ ti Muhammadu sallallahu alaihi wa ẹ má ti bára yín ni o yóò kérò sọlá àtàwọn ó ń sọ ìró rẹ̀ pàkàpàkà bí ẹyẹ ń sọ ń sáré kí kámọ ọyọ náà kérò yòkúrọ kò dáná gẹ́gẹ́ bí ẹyẹ kẹnẹkẹnẹ ma máa ń sọ ẹ̀jẹ̀ yóò máa sọ bó ti kí wọn yẹn kò ṣé ọ̀pá yìí ló sì ní wọ mọ́sálásí nínú àwọn àhárí káàbìrì pé aláṣẹ dànù lẹni ní ń sáré kírun afáwọn ọmọ òkà sọ̀rọ̀ ọjọ lọrùn tàrà kábẹ ní hadith eléyìí lẹnu wọn lè jíjẹ Ọlọ́run sọlọ lọrùn àlùsọlá ń sọ̀rọ̀ àyíké. wọ́n ní kò sẹ́ni kan tí ọmọ akírun àfi kí mọ̀lẹ́kà kan tó lọ́sùn rẹ̀ kí kan tó sósì rẹ̀. tọ́ba kírun yẹn dáadáa àwọn mọ̀lẹ́kà méjèèjì yẹn dẹ̀sí máa kírun yẹn kò kí lọ fọlọ́ ọmọ sí ọ̀run. yóò má ha. ẹ bí ọba wa kí dáadáa wọn á sọ ọmọ yẹn mọ lójú wọn lẹ mọ lójú bẹ́ẹ̀ náà wọ́n máa ń kọ́ lọ́n máa dá lọ́wọ́ máa dá lọ́wọ́ láyà wọ́n lẹ̀ mọ́ lójú má di tèmi yìí lẹ̀ àdìsí mi ìdákúrẹ́ńgà ilẹ̀ ilẹ̀ ẹ sára òye tó pọ̀ ta àti ọ̀lẹ́ ìyẹn náà tó wà omi ìdákúrẹ́ńgà ilẹ̀ tó lẹ̀ alimami bayi hajj rahimahullah pẹ̀lú àfihàn látọ̀dọ̀ ẹ̀bẹ́ ẹ̀rọ sọ́ọ́lì mọ́tò ti dọ́lọ́mù sọ́lọ́mù àti sọ́lọ́mù sọ́lọ́mù yìí. من توسع ọlẹ́ni yóò tọ́ bá sálù àdá ó dẹ̀ ṣe dáadáa ọwọ́ lọ kí wọn. Wọ̀nyí tí mòrò tó àhá. Kọ́lá tó sọ́lá. Ó ń sọ wúrò kú dáadáa. Ó forí kalẹ̀ ẹ̀rùn yẹn dáadáa. Ó sì kéwù bẹ̀ dáadáa. ìrú ọmọ wa sọ báyìí pé hafizọka lọ. ẹ ọlọ́wọ́ bá ń sọ ọmọ ọ̀sẹ̀ sọ mi. Ẹ wọ́n wá gbẹ̀rù yẹn dùn sẹ́mẹ̀ lọ. Ẹni yẹn sì máa ní ìmọ́lẹ̀ àti ìrìnà jẹ́wà. وفتحت لها أبواب السماء حتى تنتهي إلى الله سبحانه وتعالى وتسكر بالتوحيد wọ́n máa wá sí ẹnu ọ̀nà ẹsẹ̀ náà fi tóòrùn ni tí ó fi parí sọ́dọ̀ ọlọ́run ọba sùhánà irun ìyá wa sì fẹ́ ní tókì. Àyíká aláwọ̀ yóò ti má rògbò àhà àtàkùnmá yóò ti mọ tí lámbà ti wọlé tọ̀ pátá ẹ̀ náà lẹ́kùn láwọ̀ yóò ti má rògbò àhà. Ọba ajá gbé fún rògbò dáadáa. ọkùnrin kalẹ̀ dáadáa òfin ó dáadáa pẹ́ ìrọ̀ ọmọ àtọ́lá yìí pé. ẹ ọlọ́run rọ̀ ọ́ láàrin bó ti rà mí láàrin. wàhálì àgbẹ̀rù wọ́n á fi ohun rẹ̀ lókè òkùnkùn dẹ̀ sì máa wà bẹ́ẹ̀. Àbúwámù sàmà wọ́n ti gbogbo ẹ̀nà ọ̀dá sọ́nà àwọn ọ̀dẹ́jẹ́ òrùn ìyàwó alé. Ó ní túnbọ̀ tùlá. Kámá ìyọ̀lá fún sáwùbọ̀ ìkálùkù wọ́n wá múrun ni wọ́n sọ̀rọ̀. Bá ti máa ń sọ aṣọ tó gbórọ̀, ọ̀yọ́ ìdúrà bùnmí hàn wọ́n tó sọ ibi hà wọ́n wá sọ ọmọ ẹni tó kírun yẹn lójú ṣùgbọ́n àbí ti lè yìí lẹ̀ àbí ti kásẹ̀ ìwélé mi sí ká tó mọ̀ yìí pé ọyẹ ká farabalẹ̀ kírun àti pé ìjìyà fẹ́fẹ́ ni tí ọ̀ farabalẹ̀ kírun òun náà ní tọ́nà nífẹ̀ẹ́ alọ́wọ́ ẹ̀ nínú hadith kọ́lẹ̀ tó sì súnmọ́ ká máa gbọ́ ni wọ́n máa rí òun ni hadith Salman al-Farisi yìí. رضي الله تعالى عنه قال قال رسول الله وجد جدارهم صلى الله عليه وسلم تبين صلاة مكياج قل الصلاة مكياج wọ́n ti dẹ́rí ìrùn tá a máa ń fi yẹn oṣù wọn ní o gẹ́gẹ́ bí kóńgò àlápẹ̀rẹ̀ tẹ́ fi wọn ẹni yóò tọ́ bá pè é wọ́n sì ṣe fóun náà. ẹni ọba wa dé oṣù ọdún pé bẹ́ẹ̀ ni ẹ̀rọ ọdọ́lọ́run kan pa àwọn adógún ọ̀kùn. ọba àdékè ọlọ́sọ báyìí pé àwọn adógún ọ̀kùn kò tó gánú ẹja àdínẹ́mọ̀ kan máa jẹ sàn. ọ̀nàmọ̀ kan fi ẹni tó dúró sọ̀rùn òun lẹni tó dúró sàn pẹ́rẹ́gì kù àbójútó àbí ìmọ̀ abẹ́ni tí ò kírun dáadáa adógún ọ̀kùn ni abalẹ̀ ògbẹ́ ẹ̀mí jẹ́ni tí ń ṣe epo lé epo ẹ irun tó kí dáadáa kọ́ adó sọ́ọ̀bù ni ẹ irúfẹ́ àwọn ènìyàn náà ọlọ́run ti ti dé ní wéèlù fún wọn wọ́n ìlú yẹn kẹlẹ̀ rí wọ́n á dé ìjà àdà kòtò kánú náà ìjà ni ibi tí kòtò yẹn burú dé ìjà nẹ́mọ̀ náà tún máa ń wá sọ ọlọ́run níbi ooru rẹ̀ làwọn ọmọdé láti aládìsí ilẹ̀ tó lẹ́sùn mẹ́rin mẹ́rin nínú àwọn àhàdìsí tó wá ti ń sọ nípa ìjì àti ìtẹ́fẹ́ ni ti ń sáré kírun. òun náà ni hadith abdullahi ibn abbas ibn radiyallahu ta'ala anhuma. wọ́n náà láti ìjà lọ́wọ́ sallallahu alaihi wasallam sọ́lá ìgbé. فليدع وجهه وأنفه ويديه على الأرض tó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní idha sajada ahadukum tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá fẹ́ sórí kan rẹ̀ fàlìyẹ́sà àwọn ìṣàrú wà á ń sọ̀rọ̀ wọ̀yẹ̀lẹ́ yìí àlọ́ ọ̀hún. ó gbé wájú rẹ̀ lélẹ̀ nímú rẹ̀ ọ̀kanlẹ̀ kọ́wọ́ rẹ̀ méjèèjì ọ̀wà lórí ilẹ̀. tọ́lọ́lọ́ ọmọ àlejò ọlá ó ṣe ìmísí ìrántísí ìrántí ẹyọ ọlọ́run fi rántí sí ní ànábì sallallahu alaihi wasallam pípé kí n forí balẹ̀ lórí egungun méje egungun àkọ́kọ́ ìjọba ìwájú obìnrin pé wọn bá fẹ́ forí kalẹ̀ ìwájú rẹ̀ gbọ́dọ̀ kalẹ̀ àkọ́kọ́ ni ìkejì ní mú àti kí ni àtẹ́lẹwọ́ méjèèjì àti orúnkún méjèèjì àti ìgbáyà gègèrè sẹ́yìn méjèèjì wà á lẹ àkófà ṣàárọ̀ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ máa kórun tó báyìí. tó ṣe wípé irun mo forí kalẹ̀ kí àwọn tí wọ́n máa ń pọ̀ àwọn lábàá yẹn ráì mo forí kalẹ̀ kí wọ́n wá ti dà báyìí bí ẹmọ bí irun dáadáa wọ́n ti dà báyìí wọ́n wá ti fi ń sẹ̀ máa ti kí ni ọ́ màmá fọwọ́ dá padà báyìí níbi tí ń tirun lọ́wọ́ wọ́n lásà òru àyẹ̀bẹ̀ kọ́ ọmọ wa lọ wọ aṣọ àwọn tó máa ń wọ aṣọ tí ó ju apá wọn lọ tí wọ́n á fi hàn láì tí wọ́n á láì á wọ́n ní gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ kí wọn. torí bẹ́ẹ̀. ọmọ nǹkan ń lọ wọn lọ bí ó ṣe kúlù ádùn ìlú ìhà. Tó ẹni yóò tó bá wá kírun tí o gbogbo oríkè kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ ẹ̀ oríkè yẹn ọjà máa pépè fún hasa ayẹ́fọ́rọ́bọ́ mi ń sọ́lá àjẹ sẹ́ni yẹn máa fi parí ìmọ̀ ẹ̀ káàtẹ́ kọ̀kọ́rọ́ ọlọ́run nìkan ló ní ìfowájú kalẹ̀ ìfiwó kalẹ̀ àyẹ̀tẹ̀ ìfọ̀bà ọ̀ ìdáwọ́ tẹ́lẹ̀ ẹ̀yin náà fi rí ìfi ọlọ́run làá fún èèyàn ti gbọ́dọ̀ ọ̀tẹ̀ fún yàn ìgbà ẹ̀já kiri orí ipò tó wà ẹlòmíì bẹ̀rẹ̀ ọmọ àwọn gbádùn súnmọ́ rẹ̀ ni ẹ̀rí sáwọn ẹ̀rọ sars ẹ̀ka ẹ̀rọ sars tó nídìí àìsí ìwọ́nú kìíní ìtayányá náà ni wọ́n bá ti yé tayányá kìí ṣe tayányá ni wọ́n á ti mọ̀ kó ta pọ́nlé ìyẹn pé ìyàn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì làbá là pọ́nlé nìyẹn ọgbẹ́ni ìṣú ọlọ́run pé kéjìmọ̀ rẹ̀ ọba pọnmi ọba aráńjẹ ọba ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ọrẹ ọbẹ̀ lójú fẹ́ àpọ́nlé nìyẹn tó bá ní ẹsẹ̀ nìyẹn. torí bẹ́ẹ̀ a rí i pé asọ́kẹ́ àdéhùn ìlòkè yẹn àwọn yẹn lẹ nígbà yìí pé ọsọ mi ọlọ́run sọ wọn náà kò sì sọ mi mo rò bí náà ló bí orin bíi ọgbà jùmọ̀ tó ń yá sáré kàrún ní sọ́ọ̀lá ti yí iná sọ́ọ̀lá sàlà fẹ́ṣẹ̀ sí wọ́n ti kúnnù sí àrùn sí ha ọlọ́run yẹlẹ̀ àánú sáré kí. mo pẹ́ dọ́pàrún wọ́n ní wọ́n máa pariwo ní àkókò pé ìbéjìnà tó àmọ́ ọlọ́run kọ́ jẹ́ sí ẹni tó parí. ẹ wá lódì kejì ẹ má jẹ ọpẹ́ mo sọ pé yá hafi ìdánlé sọlá sí i iná sọlá sàlà tẹsíta yé wọ́n tẹ́kùn nù ní àwọn kan sí ha àwọn àbúyá fa àwọn àbúyá hàmù hàfi olùbáwí bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ni tó sọ̀rùn rẹ̀ ìrún wọn máa ṣe fáàrí wọ́n máa ti gbogbo àkókò ẹ̀ ọlọ́run bá ti kẹ́ ẹni lọ sọ́ọ̀dì ẹgbẹ́ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ àárín kẹta lẹ́nu dákẹ́ ṣùgbọ́n ẹni tó bá farabalẹ̀ ń fi irun rẹ̀ lọ́wọ́ ọgbà èyí tí yàn farabalẹ̀ ń tọ̀hún kà ṣeré nù. bákan náà alimọ́n Bukhari rahimahullah nínú àdéhùn ìfọ̀rẹ́ ìlà òjìyàmánì òdi ọmọ ọ̀gbọ̀n lánàá. wọ́n ní afọ́wọ́ rí arákùnrin kan ní jẹun. ọ̀la yóò ti mú àtàkùnmọ̀ yóò ti mú. ẹni yẹn dẹ̀ ní rúkúrú rẹ̀ kò jẹ́ ó pé. ìforí kalẹ̀ ẹ̀rọ rẹ̀ kò jẹ́ ó pé. kò sí ìfọwọ́sọ̀ fún báyìí pé. bọ́ọ̀sọ̀ lẹ́yìn ó kírun rárá bí tí ò tán. tọ́lé ikú tọ́ ìpé rọrùn tó ń kiri yìí tọ́ ọ̀farabalẹ̀ ń bí rúkú tọ́ ọ̀farabalẹ̀ ń bí foríkẹlẹ̀. Mista ala wayiri lifitarati lati fatarallahu alayha muhammadan sallallahu alayhi wa sallam. kó kú lórí ìlànà ẹdí ẹdí ìlànà nẹbí ni o ẹsìn mi ni wọn ti kú tẹ o torí bẹ́ẹ̀ ká gbìyànjú ká ká ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn ìyàwó wa àbájú làwọn obìnrin tó bá ti pọn déédéé gbà tí àbó ti fi sẹ́lé tọ́lọ́ ti mọ̀ fún un tí ó kó nira ìfi rẹ̀ jù náà ni pé ẹ̀ ẹ̀ sì kásẹ̀ àbíkí lẹ́rí after five yọba sáré dọ́gbọ́n rẹ̀ kálọ̀ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ sùkà lẹ́ẹ̀lẹ́ làwọn ọmọ wa káwọn náà sì máa lò ó kágbà pọ́nmọ́ wọn bá dẹ̀rẹ̀ là ń kírun fún kì í sèyàn ọlọ́run yọ dẹ̀gbà inú rìwáyà àdìdà òòd wọ́n ní ìyẹn náà sọ báyìí pé. tó ọ̀rẹ́ wa tó ọ sáré kírun ọtọ pé lọdọ sí kí mo ti fi yẹn lẹ́yìn rẹ. àwọn olódógún jẹ ọdún kì í pẹ́ púpọ̀ náà tó bọ bí àtẹ̀yìn rẹ. ó kí kẹkẹ láti fi ogójì ọdún yẹn sọdọ èsì. mr ala ẹ okú على غير فطرة محمد صلى الله عليه وسلم òkú sórí ìlànà tó yàtọ̀ sí wọn dà níbi ìmúwa ọ sọlọ lọ́wọ́ àlejò àlejò. الحسن البصري رحمه الله تعالى رحمة واسعة ولمن سمعت يا ابن آدم يوم نبي آدم أي شيء يعز عليك من دينك إنه ممكن ما نيجي لدوره تسمي له ìdá ànà ìyẹn ni pé kí ló tún máa lé níyìn lọ́dọ̀ rẹ nú ẹ̀sìn ẹ̀ ìdá ànà ti àlẹ́ ìkàfọ́lá àtọ̀ kí irun rẹ bá fi fúyẹ́ lọ́dọ̀ rẹ kí ló tún. wà á ń ta awùwẹ̀lù máa tún alùhàdìhà yọ̀ọ́ mọ̀lùkìyàmẹ́ ìhun tí wọ́n sì kọ́kọ́ bá di ẹ́ níjọ́ sí ní alùkìyàmẹ́ irun ni ọ́ bó ṣe wá sọ̀rọ̀ tá a nẹ́bí sọ́dá àti kàtẹ́yìn sọ̀rọ̀ àṣálá àtúntì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. Ìpè awọ́lu mọ yóò há sẹ́gun àbúrò yọmọ ìkẹyà mọ ní àmọ́ níbi ìsọ́nà tó. Àkọ́kọ́ ohun tí wọ́n kọ́ nínú ẹ̀rú lé lórí níjọ́ gbé bí irun yìí bá ti da ó ń tọ̀ òun ti jèrè ó dẹ̀ ti yege bí irun bá ti bàjẹ́ ó ń tọ̀ òun ti pàdánù oṣù sòfò. tí èèyàn bá wá dín kẹ̀kẹ́ kù dín kẹ̀kẹ́ bá dín kù náà rẹ̀ yẹn ọlọ́run ọba àlekè ọlọ́run àtọ báyìí dé. mi tàtọ̀wọ̀ ẹ̀. ويسمى به من انتقد من الفاجر ẹ bá ń wo ṣé ń bẹ fẹ́rù ni mẹ́fìlà. ويكمل به من سقط من الفريضة káwá fi nẹ́fìlà yẹn pé wọn tó dínkù nùrù ọ̀rẹ́ yẹn rẹ̀ tó mọ yẹ kó nu sa ìwà àmàlẹ̀ bí gbogbo iṣẹ́ rẹ̀ yóò múnà sí màá wá rí mi obìnrin pé mo là kọ́kọ́ o ajá ti bá wa mùsùlùmí agbọ́dọ̀ pọ̀ ní náfìlà torí kò sí lẹ́yìn ó ti rìn lórí òní mi báyìí ó ga ti sọ ọdún náà yóò sì tún fẹ́ kú wọn náfìlà yìí ó lè tún sí àwọn kùndìẹ̀kùndìẹ̀ tó kù nínú òun ta kéèyàn táwa lè má kàkíyèsí rẹ̀ eléyìí jẹ́ sókè nípa ìdí àti pẹpẹ ni ti ń sáré kírun òun ni kó sọ òun dírun sókè nìyẹn pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tá a kó wa. a sì wà lábẹ́ ẹ̀ṣẹ̀ mi ńlá tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ní tọ́pàmù ìké ẹ̀ṣẹ̀ mi ńlá ní tẹ́lifù sọ̀rọ̀ àìkírun àti ìfìnnú láàyè àtẹ̀rẹ̀ náà lè lè wa ìgbẹ́ni yóò tọ́ bá tún sáré kírun òun náà wà nípò ẹni ó fi rún lẹ̀ náà. lábẹ́ fífi rún lẹ̀. ọ̀gẹ̀ pé ẹ̀sẹ̀ ńlá mi tó tún jẹ jáde lábẹ́ rẹ̀ tó sì ní kí ya nú. òun ni ìyá tárìkì sọlá fi ìṣàmọ́ àti mọ́ àlùkò ọkùnrin tí ò kírun jàmáà tó sì lágbára àti kí wọn jà wá àtẹsẹ ní ńlá lòun náà ẹnìyẹn náà fẹ́ wá ń kó aláìkírun náà ni sheikh ibn taymiyyah rahimahullah ta'ala rahmatan wasi'a wọn ní sẹrí ọrùn jàmá ẹnu àwọn olùmọ́kò sí wípé inú wọn tó tóbi dàbí tẹ̀lé tọ́lọ́mù ó sì jẹ́ ìlànà nẹ́bì tó ti akẹtàmọ́ tó fi lọ́lá jùlọ. kódà wọ́n ní tí wọ́n bá ní ẹgbẹ́ rí irun jàmá wa káàdì tó kọ̀ ọ́nà àgbà níbi wọ́n láàrí o. àrùn náà lè kọ́ ẹ̀ tọ́lọ́ ń fẹ́ pa tẹ́rẹ̀. kódà nítorí pa fẹ́ kírun pé àfọkànbalẹ̀ jàmá náà àtúnkì ní jàmá lọ́dún tí ọjọ́ rẹ̀ yẹn nìyẹn kò sí fọ́ọ̀kẹ́ balẹ̀ fa àtẹ̀tún kírun jàmá. ọmọ ẹgbẹ́ rojà máa ń kọ́ ọ̀rẹ́ yẹn àwa lójú ogun tẹ́mọ̀ kàbalẹ̀ ń bẹ́ ń a. jà ọ̀tá lè pa wá lójijì adó ń kírun jà wá ẹ̀rí jẹ́ sókàn nìyẹn nínú àwọn ẹ̀rí ń jẹ́ pé máa ń ọba adẹ́ta pàṣẹ rẹ̀ jà wá ọba adẹ́ta ní sọ́rọ́tò nìṣá ayọ̀ ọgọ́rùn-ún kan àti méjì. ọlọ́run ní wàá ìdá gómìnà fi ìhè tó o bá wà láàrin wọn fa akọ́mùtẹ́lá ọmọ sọ́dá tó o gbé wọn dúró. pàlìsẹ́kùn tọ ìfàtún mi nù máa káwọn fẹ́ tò sẹ́yìn ẹ̀ pàlìyà kúrú àtìlẹ́hàtà wọn tó wọ́n mú nǹkan ẹ̀já wọn. àyìnbá fẹ́jà dùn tí wọ́n bá ti mórí kalẹ̀ náà sí wọn àwọn tí wọ́n tò ní ṣáájú ṣáájú rẹ̀ ń fàdí ẹ̀kúrú mi wà láti kù káwọn bọ́ sẹ́yìn. ojú ogun wọn wà yẹn o káwọn bọ́ sẹ́yìn. wọ́n fi ẹ̀fẹ́ ìmọ̀ọ́mù wà báyìí àwọn ọ̀fẹ́ tó sáfù pẹ̀lú ẹ̀ wọ́n kẹ́ra kàkẹ́ nígbà wọn forí kalẹ̀ tán. nígbà wọn bá ti forí kalẹ̀ tán fàdí ẹ̀kúrú mi wà láti kù kí wọ́n bọ́ sẹ́yìn. wọ́lì táàtì sọ nípa ti kókòrò àwọn tó tò sẹ́yìn táwọn òkín táwọn kírun pẹ̀lú rẹ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam wàlíyá òkúrò ìgbà mú. táwọn ẹ̀dẹ̀ sọ́ra torí gbà tẹ́lẹ̀ ìṣèǹjì ìsìnbọ̀rọ̀ kò yẹn àwọn yẹn lè rí sí opportunity láti ẹ̀yìn lè mọ̀ wàlíyá òkúrò ìgbà mú kí wọ́n yà sọ́ra wọn wá àtàlẹ́ àtàwọn kí wọ́n sì mú nǹkan ìjà wọn dání. irun jàǹdà ìsọ̀rọ̀ ẹ̀yà ni wọ́n tún kírun ní jàmbá ní ru mọ́mẹ́sì. gbogbo ẹbí lè. ẹ rí inú súnà níbi sọlọ wà sọlọ á àwọn àhàlẹ́ ìdọ́pọ̀ tí pé dandan nìran jàmá bí irú ọ̀rọ̀ kan tó ti ṣe ọlọ́run sọ sọlọ lọ́ọ̀kọ́ àríwá sọlọ a padà mú wá fún wa. òun ti fẹ́ lọ dáná sun àwọn èèyàn mọ́lé. tí ìwádìí sọlọ ń wo tàwọn ọmọbìnrin àtàwọn ọmọ kéékèèké tó wà nílé ọba kú bí wọn tó lọ. torí kí ni o àwọn tó fẹ́ súnmọ́lé yẹn làwọn tó wà lọ́kìrùn jàmá bí ìbá ṣe ti àwọn ọmọ kéékèèké àti àwọn obìnrin tó ẹgbẹ́ òun jàmá yìí ṣe dandan fáwọn ìdí ọlọ́run ọba fún ìlérí rẹ̀ tẹ̀ ọba wí wọn mọ́nu lé ni. nínú àwọn ẹ̀rí jẹ́ mi sọ lórí ìgbẹ́ òun jàmá nínú sọ́kùnà ńlọrọ tí àtẹ́bí sọ́lọ́ àṣálá ń sọ fún afọ́jú tó ń béèrè ẹ̀jẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àṣálá ń pé òjíṣẹ́ ọlọ́run fi pé sọ́ọ̀ máa ń gbọ́rùn pípé oníbẹ̀ ni àwọn dáhùn ni. àtọ̀rọ̀ bí àpá àbúlé kan tí wọ́n ti fún sọ. pẹ̀kọ̀ sẹ́ẹ̀lì kan nígbà tá a dùn àpẹ́ láti ẹni tá a bá ti rí pé kéèké mọ̀ jàmá inú tá a mọ̀ sí lọ́dọ̀ wa kùnẹ́bì kìí tí ẹ máa sì múlẹ́bì kì í ọjà fi kọ́ rẹ̀ ẹ́. kódà wọ́n ti fi wọ́kà àwọn jàmáà àti lásìkò àwọn ẹlòmíì dẹ̀dí yìí á ti darúgbó bí ó lè dára gbé mọ́. yóò mú ẹnìkan sọ́ọ̀tù yóò mú ẹnìkan sójú àwọn ni wọ́n bẹ̀ wá fọ́ fọ́ débi kábà yìí tí ó fi máa lọ kùjọ́kùjọ́ tí ó fi dé kíni tí ó fi dé wọ́n sí ìdí láti lọ ìwòye sọ́lá láàfin àgẹ́tù wa ń jó yíwa pé ọ̀rẹ́ yẹn ni irun jàmá nítorí pé ìjọ mùsùlùmí ìjọ kan ni wa ìjà àtò yìí ọ̀wá lè rinlẹ̀ àyàfi ká máa kójọ lórí ìjọ èyí tó wá tóbi jù nínú ìjọ sì tó sì lọ́lá jù ká kójọ lé lórí irun yìí náà ni o ajá sí pé àtọ́rọ̀ ẹ̀yàn lọ́jọ́ fún alẹ́ fún ma fún alẹ́ fún ma yìí ká máa kójọ torí páàkì ọ̀hún. wọ́n ní ká tẹ̀ ní àwọn olùmọ̀ ẹnu òkò lẹ́yìn tí wọ́n ti fẹnu kò wípé nínú ìlànà ẹ̀dá akẹ́pámọ́ nínú ìjọsìn ọ̀hún ni wọ́n jàmá àti ètò tóbi jù nínú tẹ̀lé tọ́lọ̀ ṣùgbọ́n ṣé má jẹ̀kú tí wọ́n fi lálàáfíà ni àdéhùn lè lálàáfíà èèyàn bá àbá kiri níjàmbá ìyàpọ̀ ẹnu ń pọ̀ lórí ẹ̀sùn ọ̀sà kásà má dára láàmú ọ̀sà lálàáfíà wípé ìyàwó jàmbá dáńdáni ó lè má jẹ má jẹ mo tí wọ́n fi lálàáfíà o ṣùgbọ́n ní tọ́ba pa àwọn jàmbá sí ọ̀dà rẹ ní ilẹ̀ ẹnìyẹ̀kọ́ ọ̀dàdàwọ̀ ọ̀dọ́rọ̀ ṣẹ̀rìín àti tó ń tọ̀ ń bá ní àwíjàre tí ṣẹ̀rí àgbà wọlé ṣùgbọ́n ọ̀gá lè sọ pé kì í ṣe májẹ̀mú tí wọ́n fi lálàáfíà òun ní pàṣẹ bí sallallahu alaihi wasallam ọ̀sọ̀ pé òun jàmáà lọ́la ju ìrun àdákí lọ ní kómi ẹgbẹ́ ni tó kírun àdákí náà ṣe kí ni ó ní irun ṣùgbọ́n kọ̀ lọ́la tó. tọ́lọ́ ẹgbẹ́ kọ̀ lálàáfíà ni ó yẹ sọ pé kò ní irun àárẹ̀ sí gẹ̀ẹ́sì fún wa a ti ẹsẹ ńlá ẹsẹ bí parun sí pé ìmá pé ìmá dọ́gbọ́n fẹ́ parun sí náà là ìkírun jàmá àtẹ̀tì àgbẹ̀ fún un náà. àwa adébẹ̀ pé ọ̀kún bàtí dárí kì sọ̀lá èyí àti mbẹ́fẹ́ ni tó parun sí fi jàmá àti fún àlùkò rọ̀. ọkùnrin ni o kò kírun jàmá ó dẹ̀ lágbára àti lọ́ọ́ kí ní jàmá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀lú akọ́sọ̀rọ̀ kọ́lẹ̀ ayé ogójì àti méjì sí ogójì àti mẹ́ta ọlọ́run ní. ọlọ́run ní ọjọ́ tí wọ́n á ká gàgá kó lójúkun ojúkun dání o ẹ̀jẹ̀ adáhùn ẹ́ ojúkun ọlọ́run ni o ojúkun bẹ fọlọ́run èyí tó lẹ́tọ̀ọ́ sí. ويدعون إلى السجود wọ́n máa wá pèpè lọ síbi ìforíkalẹ̀ fàlàyà ṣàfihàn náà mọ̀ wá ní lágbára àti ìforíkalẹ̀ ní àwọn aláìní gbàgbọ́. àwọn ènìyàn káàsì àtẹ̀sẹ̀ ojú wọn máa yọ sọ̀lọ̀ mọ́ wọn lágbárí báyìí ó fi pé tẹ̀lé hàtùrù nílá ìyẹ̀pẹ̀rẹ̀ tẹ̀sí máa kó wọ́n dàrú. kí ló fà tọrọ tí wọn yẹn ti tó fi rí bẹ́ẹ̀ ọ̀nì yòdì àwọn ọ̀nà yìí lọ ṣáájú ṣáájú wọn ti pè wọn pé wọn máa forí balẹ̀ láyé tẹ́lẹ̀ wọn ń sáìlì mú nàìjíríà kí wọn dẹ̀sí wọn wọn lálàáfíà wọn ò lọ. wọn ní sẹ́ẹ̀lì sẹ́lẹ̀ yìí tó ṣe yí pé yóò bu àwọn aláìní gbàgbọ́ dárò ìyẹbẹrẹ àbámọ̀ oríláyé wọn ni wọn wá forí kalẹ̀ Ibrahim Tẹ̀mí wọn ní tòun rẹ̀ pé wọ́n pè wọ́n lọ síbi irun ọ̀rẹ́ yẹn pẹ̀lú pé wọ́n pè pé wọ́n kọ́ ọ̀nà wọn ọ̀dáhùn. Sa'id Musayyib wọn làwọn ènìyàn ń gbọ́ kí ni o hayya ala sọ̀lá wọ́n gbọ́ gbólóhùn yẹn ayé alẹ́lifẹ́lẹ́ wọn náà ìdìbò fún ọ̀dẹ̀ dáhùn wọn ti lálàáfíà káàbù àgbà wọn ni wọn lọ wọn ni mọ́nà zàlàtì hàbì náyà wọn ni sẹ́rí ayé àgbàrá nígbà ńkà yìí kìí ṣe kìí fèrè gẹ́gẹ́ ọlọ́run wípé kìí sàwọn aláìní gbàgbọ́. آية يقول لك إلا في الذين تخلفوا عن الجواز wọn làwọn ẹni wọn gbọ́ tí wọ́n pè wọn sọ̀kọ́ di gánà ìrìn àwọn èyí la sojú di wọn wọn sàn yìí wọ́n pè wọn sojú wọn náà wọ́n èpè wọ́n sì kọ́ mọ̀ etí wọ́n sì gbọ́ ṣùgbọ́n wọn ọ̀dọ́ sí. fàáyé wa ẹ̀yìndì ní aṣẹ́d wọ́n ìlérí ìyàwó ló fi lé gbogbo tó dógóńgó tó yìí lè máa ń dárọ̀ ká sọ̀lá àtàfẹ́lẹ́ jàmáà fẹ́ni tó fàrùn jàmáàtì mọ́ àlékún rọ́tí aláàdìsí ìlágbára wọ́n ní àwọn ni ọba adẹ́dà ń fàbọ̀ ọba ibi ọjọ́ tá a kà gàdá kó lójú fún wọ́n á pè wọ́n lọ sí sójú wọn ò ní lágbára jáde ojú wọn yọ sọ̀rọ̀ wọn lágbárí ìyẹn pẹ̀lẹ́ máa pò wọ́n dàrú torí wọ́n ti pè wọ́n fún wọn wá kírun fún àwọn wà láyé wọ́n ti gbádùn ṣùgbọ́n wọn dà wọ́n. wọn láwọn láyà yẹn sọ kalẹ̀ lé lórí ìlérí ìyàwó ló tún wá tó yìí torí bí àwọn ọkùnrin táwọn fẹ́ sọ ara wa dómi ẹgbẹ́ ogbó gba ẹ àbúkọ ọkìrùn lé àá kí ló dé. wọ́n ní sábà ní ká lọ wo súnà òun ní hadithi tí mo wí lérè fi dáa fún wa nísìnyí òun ní hadithi tó ní lẹ́nu fàhíhá yìí. Ibi òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àlọ́sẹ́lẹ́. Ẹ àdì àbúra mi sọ̀lá àti fọ́tò kọ̀. Mo ti pinnu, mo ti gbèrò lẹ́bi mi. Ìṣiṣẹ́ mi. Pé máa pàṣẹ ibi ọyẹ kírun fọ́tò kọ̀. Wọ́n wá sí kọ́ mọ́ ọ̀yà ọ̀mọ̀ nẹ́ẹ̀ta sẹ́ẹ̀sì mọ̀ bá nẹ́ẹ̀bì ni lè mọ́mú sallallahu alayhi wa sallam màá wá sẹ̀ fẹ́ nìkan láfẹ̀fẹ́ ó sì lè mọ́mú fáwọn lọ. màá wá kó àwọn èèyàn kan jáde ikọ̀ kan jáde pẹ̀lú mi àwọn ẹni yẹn wọ́n di òbítíbitì ìsẹ́pẹ́sẹ́ yìí níbo wọ́n rù lọ wọ́n rù lọ sọ́dọ̀ àwọn èèyàn kan tó yẹ pé láàyè ṣàdúrà sọ́láàdá èyí jàmbá àwọn ọ̀rọ̀ àdéhùn jàmbá ti wọn. kíni wàá lọ sí fún ọ ní wàá lọ sùn ọmọlé pẹ̀lú bí ìsẹ́pẹ́ yẹn wọ́n ti sẹ́wọ́n ara nàbì sallallahu alaihi wasallam láyé tàwa àdó ìhàwùkì bóyá ó ti hìm àìlú mi náà kò lè ṣèlérí fún wọn lọ sun àwọn èèyàn mọ́lé òun sùn wọn pamọ́ nu ilé ilẹ̀ àìlà sáré ni wọn àti mi àyàfi sórí fáwọn ènìyàn pa dẹdẹ kan sí káàdì má gbàgbé fáwọn gẹ́gẹ́ wà nu ilé àwọn ọmọ kéékèèké wà ń bẹ àtàwọn ẹrù tí ọ̀yẹ́ kó tègbé ẹ̀rí pé mo sọ fún akóso ajẹ́ta nẹ́bí òfìsè bẹ́ẹ̀ jọ ní sọlọ́lọ́ àṣálá torí àwọn òbí ní ọ ogun bá sí yàn ọjọ́ ọlọ́run tó fi pèrò tó tó pèrò ogun bá tó kàn sílẹ̀ wà áyín ìyàn bẹ̀ lérí àyàn bẹ̀. ẹ̀sùn fún náà ló gbọ́ pé nìkan gbọ́dọ̀ ìyá ní jẹ́ ìyá àkọ́bá dẹ́dà ọjọ́ ìlọ́wọ́ ló ń fẹ́ sí i ó fẹ́ pé nìkan ńlá làwọn ènìyàn ṣe ẹ hàn pé èrò máa ń jẹ yín ẹ̀kọ́ yẹ dáná sun wọn. ẹ bá róògùn ní ìlẹ̀ lè fi fa ipá ẹnẹ ẹ lọ sọ àkíńtà ná ẹ àbí ẹsùn káyà ná ẹ máa ń fi jẹun. ìfẹ́ ilẹ̀ ti dọ̀tí sẹ́yìn káyì wọ́n lè ti kọ́lọ̀ kọ́lẹ̀ kó dọ̀tí lánàá ìbẹ́ sùn ní. ẹlòmíì sùn ẹlòmíì mọ tẹlifíṣàn ẹlòmíì fà àkókò rẹ̀ ṣe ìyẹn wọ́n á da epo iyọ̀ gọ́tà wọ́n da gbogbo ẹ̀ sẹ́yìn kùlé gbogbo ẹ̀ ní balabala àwọn ọkùnrin wá sí tún àwọn irun wọ́n wá ń jẹ́ yẹn jẹkújẹ yẹn àwọn àti àwọn àlọ́ yọ náà jáde èsì náà ẹ̀ wò gùn mí fi pa wọn ní àbíkẹ́ máa pa wọn lẹ́ẹ̀kọ́ kan wọ́n ní èdè wọn wọ ọdún two thousand ẹ lọ pa wọn bọ̀ kan àbíkẹ́ wò gùn sẹ́ẹ̀lì pa wọn. tó nípa bẹ́ẹ̀ àti ẹsẹ̀ ní kí ọkùnrin má kírun jàmá nínú àdéhìí mi tí wọn mú sí mo gbé jáde wọn ní arákùnrin kan tó ń jáfọjú àti ìlérè ìbílẹ̀ kan. wọn lọ bá nẹbi sọlọ lọ àtẹlẹ wọn ti lè jíjẹ Ọlọ́run. yẹkúdù ní kọ́ máa fẹ́ nìkan bí ọ̀fà mi lọ mọ́sálásí. wọ́sá alànàbí ya sọlọ́lọ́hu àlejò sẹ́lẹ̀m àníyọ̀rọ̀ kẹsàn-án àníyọ̀ sọ́lẹ̀ ya ìrẹ́. ọwọ́ àti òṣìṣẹ́ ọlọ́run léèrè pé bẹ̀bẹ̀ fún mi yọ̀dá fún mi ni máa kírun lé. tó bá tẹ̀lé fún mọ́mọ́lẹ́sí tí wọ́n fà mí ní ìlú ọ̀bàdà kọ́ máa tẹ̀lé sí lọ́ọ̀bà lọ́ọ̀ gbogbo arogun yẹn ju ẹyẹ tóbi ládé ọ̀rẹ́ rẹ ni akọ́dà pọ̀mọ́ ẹsẹ̀ ní ọ̀kẹ́ pọ̀mọ́ àbórí ọ̀pọ̀ pọ̀mọ́ ni ìyẹn ìyẹn ọba dájú kọjá ẹjọ́ ọ̀fà mi tẹ́jẹ́ fún mi kí n máa kírun lé òṣìṣẹ́ ọlọ́run bá yọ ọ̀dọ̀gá òrí náà tó tó òbí láti jà nípa àkíyè ìgbà tó wá di pápọ́jú pé ìdá òṣìṣẹ́ ọlọ́run pè é ọwọ́ àgbọ̀ fún pé. àlùfẹ́sìn àwọn ìyá àdìsọ̀lá. ìjọ máa ń gbọ́rùn pípé ni wọ́n bá pè é bí. àwọn ní mẹ́rin mo máa gbọ́. àwọn ìdíjọ́ lọ́nà tí wọ́n bá fi ń gbọ́ fàájì ọ̀jẹ̀ pé ni òde wá ní ìdíwọ́n tó rí mẹ́wàá. òun ò náà kò nǹkan kan ìwọ́ wá rí mẹ́wàá. ọ̀ àti ìjàmbá ọ̀gbìn àti dandan ni ẹni táwọn òbó ti lárí àwíjàre torí pé kò rí náà tó sì lè kó kótó lójijì èmi kọ́ bọ́ sẹ́nu bàjáàjì ọ̀kadà ni wọ́n ní ọ̀sá yìí fún yìí bó wàá ní tiẹ̀. Abu Dawud nínú sunan ẹ̀yẹ́ náà ẹgbẹ́ kan alábọ̀dà àmọ̀ràn kò ní ọ̀fìn mọ́tò. àgbẹ̀wò ata nìyí yàtọ̀ mọ́ra ọ̀yọ̀ sẹ́lẹ̀ mọ̀ fọ́. ẹ wọ́n lọ lọ bá anabi sọlọ lọ ọ̀rọ̀ sọlọ ọwọ́ àgbà yìí pé. ó bí èyí pé wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ wọ́n padà láàkọ ẹnìyẹn mọ́lẹ̀ tàbí láàkọ pẹ́lú mi lélẹ̀ yìí. wọ́n nílò òjijì ọ̀rọ̀ ní Madina ìrọ̀lẹ́ wọn àwọn kòkòrò olóró ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àkekèé tó lè ta yẹn wọ̀síbà àtàwọn ẹrẹ tó lè bù yẹn jẹ bí ejò tó lè sáyẹn èmi kan dẹ̀ rí ìtọ̀rí irun bá tó ní ìrìnà ṣàfihàn dán ilé mi jìnnà sí mọ́sálásí. Ó tún sì gbọ́ mo ní kọ́ ìdù kan olùpàmì kan tí ń pàmì káàkiri láàyò láyé kù ní ìṣesí ìní àti ọjọ́ ra wa. ó bìí ẹ̀yí pé abọ́jú yẹn gẹ́gẹ́ lè ti mọ iye pé mọ́sáàsì ń hàn ìmọ̀ yìí lọ́mọ́sáàsì ọjà dá ti tọrọ bára là ń lọ. ó kò sí ìdí rárá ìṣesí ìwọ ọjọ́ ọjọ́ ra wa. ìbí náà mọ bẹ́ẹ̀ ni lè máa kà á pé búlọ́ọ̀kù mẹ́wàá mo ti kà sí ìdí mọ́sáàsì ọ̀sẹ̀ bíi ní hàn ọjà aláfẹ́ wà lánàá pẹ̀lú àtẹ̀lẹ́ bára tọrọ mọ́sáàsì ni mo bẹ́ẹ̀ wọ́n ti mọ lẹ́ni tí ń fà ní ṣùgbọ́n sáàyè láì kù bí àtàrà wa mú. ìjẹ́ mọ́lẹ́dẹ̀ ṣé o lè ṣe o lè yọ̀ǹda fún mi kí n máa kí wọn lè mí. wọ́n ti béèrè tá nẹ́bí béèrè jọ àkọ́kọ́ náà pé. ìjọ máa ń gbọ́rùn kí wọ́n bá pè. àwọn máa gbọ́ náà. máa lọ kí yàrá náà ni. tó ní orí yọ̀ǹda kẹ̀kẹ́ mọ́ ẹni pé òrí náà agbára sọ fàlà sáré náà wọn ní ẹwọ ẹni tí òrí náà sáré yìí ó ké gbàǹjarè nira tó lè kàn kó tó di pé yóò dé mọ́sálásí lọ bá ẹni sọlọ lọ́ọ̀kọ́ àdéhùn tẹ́lẹ̀ òsèǹdí tí wọ́n máa lọ mọ́sálásí tó ń tilẹ̀ òsìjọ́ lọ́wọ́ yọ̀dá tó kírun lé bọ́ọ̀ wá ní sẹ́ni tó jó rẹ̀ gbádùn tí ọ̀sá rẹ̀ jáde kan ló fi jáde pé wọ́n ti afá àwọn pẹ̀lú abẹ́ ìgbìmọ̀ àbára sẹ́nu wọ́n ti ọmọ wọn ti ka ara àti tó wọn léèrè. Ìfà arákùnrin ti ń gbá lọ́sàá ní Sẹ́nẹ́fìlà lóru náà kì í kí ní wọn kì í bí jàmá. Kílà fún àwọn àbúlé kan bá ti sọ. Wọ́n ti sọ bí kú lórí eléyìí nínú dẹ́nẹ́wọ̀. Ẹ ti rí àwọn tí ó wù wèrè tí wọ́n máa láwọn ohun ọ̀kálùwà. Ẹ àwọn lẹ́yìn mọ̀já ní wọ́n ti sí mi bá káì ẹni tí ọ̀wọ́ náà rí ẹ wá ń pè ní wòlíì láti mọ̀ ájá wọn lẹ́yìn jámà á níbi gbogbo ọ̀fẹ́ gbáwẹ̀ níbi gbogbo òru ti náà fi la irú wọn pọ̀ láàrin ìlú rẹpẹtẹ àwọn bàbá ìlú ni wọn àti àwọn àlọ́ ọ̀sẹ̀ ní wọn máa ń bímọ wọn ń bẹ ní wọn bọ́ lọ́hùn sọ̀rọ̀ inú yàrá wọn lọ́wọ́ wọn. لا إله إلا الله ونبع ربي أقرأ عبد الله بن عباس رضي الله تعالى ليلي nípa ẹni yẹn nígbà wẹ nẹ́fìlà lọ́sùn nẹ́fìlà tún ní lóru ṣùgbọ́n kì í kí jùmọ̀ kì í kí òun jàmọ́ afá àdétọ́ bí kú lórí yẹn lọ́kùn wá kí nàá kàjẹ́ ní ásàrù yìí lẹ̀ òun ilẹ̀ lọ́dọ̀ àfàwà. Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní la àtẹ̀wùtẹ́lẹ̀ à wọ́n tó nùgbọ́n ní ádámù ọ̀rọ̀sọ̀rọ̀sọ̀ mùdàbán khayrun lahu min àtìyẹ́sùmá àtìmídàá wọ̀lá yìí. tí èsì e ọmọ àdàlẹ́ ádámù fún ó kún fún òjé tí a máa fẹ́ tìyí ní ìwò. kí ní táwọn ti lè kókó orí máa ń yọ ọ́ ní ìbẹ́ mọ́ tí wọ́n fẹ́ dàbí àwòrèdèrèdè báyìí kí wọ́n máa wá sun sí yẹn ní hóye tí tẹ́tí ni ó fi dín yẹn yẹn ó sì dá fún yẹn ju kí yẹn máa gbọ́ ọ̀run kọ́málà kí wọ́n jà máa lọ. nínú ìgbà wa mi. لا تدع عبد الله عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع منادي بالصلاة ولم يفعله من اعتناء العذر قيل وما العذر يا رسول الله قال حرف عمرت عمرت تقبل منه الصلاة التي صلى يعني في بيته. آه. wọ́n وقت زوالي tún لا gbà wá ètè lágbàdà fún àwọn ọ̀sẹ̀ náà àbáṣe ọ̀sẹ̀ lọ́wọ́ láti gbé wọn wọ́n lè fi di ọlọ́run sọ́nà lọ́wọ́ àìrò ńlá ní ẹni tó bá gbọ́ọ̀rù ní dàda ní pé kò tó lè kọ̀ fún láti má lọ kírun jàmáà ẹ̀kọ́ sáró ìjàre kankan tí ó kọ̀ àbí kò sí kankan tó lè kọ̀ fún láti má lọ kírun jàmáà ẹ̀ lọ tú àròjàre lọ wọ́n wá bí ànábì lè rè sallallahu alaihi wasallam pé kí láròjàre tó lè kọ̀ fún yàtí òfin ní lọ sí ìjàmọ́ oníbẹ̀ káwùfù ìpayà ni. wọ́n náà wọ́n ká ọ̀rọ̀ ọ̀hún sọ pé àyílá làwọn pọ̀ wá bí kan. èyí ó ti mọ́sálásí náà. àbáwọn ṣẹ́kọ́ wọ́n láwọn pọ̀ wá ṣe yín sùta láyìlá ìpayà dé ẹ káwa bí à nígbàtẹ́ bá ti mọ̀pá gbára ní òní ká wọn. wọn làwọn mi máa ń rí ládọ́ àwọn afáàlù sinmi wọn lè lójú ni wọn tí wọn wá yọjú ni àbí wọn fẹ́sì. tẹ fẹ́sì wọn gbára ní òní ká wọn. gbogbo àwọn ìjọba wa ní àṣà wọn ní àlàkọ pẹ̀lú kíni pẹ̀lú àwọn ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ gbẹ́jọ́ àwọn ni wọ́n gbé. ìkọ́sẹ̀ yìí dẹ́gbàá tó kò tó kéde yìí ẹ̀ ní sóògùn ẹnì kan sẹ́fọ̀ kò sóògùn àwọn ẹni tó sì jẹ́ alátẹ̀wádìí ọ̀pọ̀lọpọ̀ wọn ní bùkátà sí kí ni o ẹ̀fọ́ àti òru tó ibi tó bá délẹ̀ fẹ́ ìyá ọ̀jẹ̀ pátá sí wa la lánàá àwọn ọ̀fẹ́ àbọ̀ wa dá mọ́sálásí rú láyé lá à sílẹ̀ yẹn wá sí alùpùpù gbélé tí mo rí báyà sí kù ìgbà yà náà lòjó ńlá òjò ńlá rọ̀ ló ti wá tó súnà dàdá nílé pẹ̀rù ṣùgbọ́n tí ọba pẹ̀rù yóò dìkú. ìgbà wa ni sọ pé wọn fi débi hayya ala al-falah yóò sọ pé sallu fi buyutikum sallu fi buyutikum ẹkẹrùn lè yí o ẹbí ìkóde o kájà lójú ọba tó yí lọ ìpayà ni ẹ̀gbọ́n wa ti yẹ kó pípọ̀ bá parí irun tó ti la ilaha illallah tó pè irun bẹ́ẹ̀ ìgbà yẹn lọ pé sọ́ọ̀lù bí ìbò yóò ti mú ẹ wá ẹ bẹ́ẹ̀ wá mọ́sálásí o ẹ má wà ọ̀ ẹ̀dá ilé rojo èmi láǹfààní mo fi wá sọ fún yín o ẹ má wà o. ìpayà ni ọ̀rọ̀ mọ́tí àdéjò àtọ̀rọ̀ òjò ládìsí ó ní yóò tóbi bí igi ńlá pé ro kí ni kí wọ́n ti sójú ọ̀nà lọ́kọ̀ máa ń gorí rẹ̀ ni wọ́n wá lọ wọ́ dínà ìrìnà afẹ́sọ̀ lọ mọ́tàlá ìfàyàdé àbí kí ni wọ́n ní bọ́ta wọ́n ti pa ẹni méjì ya náà ti lọ kírun ẹ̀yà àwọn àdáwọ̀ lọ ní sàlùwà wọ́n ti sọ ẹ̀ sọ wa bẹ́ẹ̀ ọlọ́run sì lè ní kéèyàn kú kéèyàn ó kú dáadáa bẹ́ẹ̀ yẹn náà torí àníyàn dáadáa nìyẹn ń bá lọ bó ṣe tún lè dìgbọ́ sọ yẹn náà. bọ́lá bá nìyẹn ṣe ìgbà yá dé nìyẹn wọ́n á ní o ti sá lọ ṣèjú wọn lọ sá lọ ìgbó lẹ́mọ̀ tí ó tún jáde padà. kìnìún lẹ́mọ̀ àpò èyí máa ń sáyé iye ló eré. ìkẹ́nà ní sì fi ń jà nínú tó máa ń bù ó sì bù. ìpayà lè má ṣe owó ni o ìkejì òun náà ní awùmọ́rọ̀ àbáyìsàn. ọbẹ̀ kejì abẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n gbàgbé àwọn alẹ́ ìdílé fún bò láàbì. irúfẹ́ nìyẹn wọ́n ń gbà àrùn tó bá kí nílé rẹ̀ lọ́rọ̀ bá nìyẹn di ẹ́. wọ́n lọ wá mẹ́ta wá bí ike ní ọba gbọ́rùn tí ó lọ kì kò sí òun fún ẹ̀là ní ọ̀dọ̀ àyàfi tó bá ní àwíjà ìlú òkun. الحاكم إنه مستجرى سورة lẹ́yìn rẹ̀ kí لا تدع طاعة الله بن عباس رضي الله تعالى عنهما. قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لعنهم الله من تقدم قوم وهم له خارجون وامرأة فاتت وزوجها ساحق عليها لرجل سمع حي على الصلاة حي على الفلاح ثم لم يجب ثم لم يجب ثم لم يجب طب الحاكم من المستدرى كوره حديث أبو طلب بن عباس رضي الله تعالى عنهما wọ́n ti sọ lọ́wọ́ الله alaihi wasallam ní àwọn ẹni mẹ́ta kan bẹ̀ káṣẹ́ ní hadith yìí lẹ̀ ó tún wà ti àwọn ẹni mẹ́ta kan bẹ ìwé jìnnà sáànù ọlọ́run ti jẹ́ tiwọn. àkọ́kọ́ náà ẹni mẹ́ta òun lẹni tó bọ́ wájú àwọn èèyàn tó wọ́n ti lè mọ́ mú wọn sì ní mẹ́sì. láti ti kírun náà wọ́n ah, lè lágbájá à ní olè kírun lẹ́yìn rẹ̀. ẹlẹ́ ìdájọ́ tó ṣe kú ti ní orí làwọn ẹ̀rẹ̀ bí àwọn èèyàn kọ̀. bẹ́ẹ̀ bí kò sì ṣe kà ọ̀rọ̀ tí ò náà yẹra. ẹnì kejì nínú àwọn ẹni tí ìgbéjìnà sí kí ọlọ́run lè jẹ́ sí wọn òun lóbìnrin tó sùn lálẹ́ wọ́tọ́jú àṣà ètò alẹ́ ìhà tọkọ rẹ̀ ń bínú sí nígbà tí ọ̀gá ara lẹ̀ fún un. àtìmọ̀pọ̀pọ̀ ní yọdún tó rí gbára lẹ̀ irúfẹ́ nìyẹn ìgbéjìnà sí kí ọlọ́run bá ti gbé yọ yọ jẹ́ irúfẹ́ rẹ̀ ẹnì kẹta òun lẹni tó gbọ́ tí wọ́n pèrò pé hayya ala sọlá ẹ wá kẹrù hayya ala ìfàlà ẹ wá jèrè fọlá mi lójú tó mọ̀lá yóò jèrè tó mọ̀lá mi yóò jèrè kọ̀ wá dáhùn rárá ètò wọn wí fún ọ ní fídíò ọlọ́run kì í tọ́ báyà irúfẹ́ ẹni ẹ ti gbé jìnnà sí ìtọ́ ọlọ́run ọ̀dẹ̀ sí i. eléyìí ọ̀rọ̀ tó rí ilẹ̀ lọ́dọ̀ Ali ibn Abi Talib ní eléyìí tá a tó fẹ́ fẹ́ ló báyìí. Ìpè. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ó ní kò sí irun fún ẹni tó mú létí mọ́sálásí àfi kó kí mọ́sálásí o aládùúgbò mọ́sálásí wọ́n wá nílẹ̀ aládùúgbò mọ́sálásí níbẹ̀ ẹni ọba ti gbọ́ kí wọ́n pè wọ́n aládùúgbò mọ́sálásí ní kọ́lọ̀ kí jẹ̀mẹ̀. ẹ̀rí ìgbélé ìsọ̀ àbọ̀ òkúrùfà ọ̀làlá àti àdàbà àdìgbò àdìgbò rọ́jò lọ́ọ̀dù kọ́lá rẹ̀. àdìgbò Bukhari rahimahullah gbogbo eléyà ń sọ nípa sọ̀látù ìṣẹ̀máà ìgbé pípa àrùn jàmá àti pápá jùlọ fọkùnrin àti ti yàtẹ̀ẹ̀bẹ̀. ẹ̀rí ìmọ̀ kòkòrò yìí wà sí bàbá wọ nínú hadith abdullahi bin masoud ọjọ ọjọ ọjọ aláàlú àwọn náà tún gbé jáde pé. àjẹlùkọ. àjẹlùkọ lọ abẹ́lá mùsùlùmí wọ́n lé ẹni yóò sínú ẹ bá tó sí kọ́ pàdé ọlọ́run lọ́la ọjọ́ bíi dà ẹ̀yà mọ̀ kọ́ fẹ́ pàdé ọlọ́run lẹ́ni tá a pè ní mùsùlùmí. tọ́ ó ń tọ̀hún ya sọ àwọn ìrun wákàtí márùn yìí dáadáa nígbà tí wọ́n bá ti pè. súnẹ́nẹ́ lùhúdà tọ́lọ́ náà wọ́n bá ṣe lófin fàdébí yìí àwọn súnẹ́ mọ̀nà. àti wípé ìrun jàmáà yìí wákàtí márùn-ún dáadéka kí ń jàmáà yìí nínú àwọn ọ̀làdà mọ̀lẹ́ lọ́wọ́ o. nàbí yìí kún tí ẹ bá sọ pé ẹ máa kírun lé kámọ yòókọ lè hádà lè mú sàkà lè. gẹ́gẹ́ bí eléyìí tí kírun jẹ̀rẹ̀ yìí ti ń sin nílé tẹ́ ẹ bá ń sin bẹ́ẹ̀ lẹ́tàrọ̀ tó ń sóòtú dáadáa lè yóò sì já sí pé ẹ ti pààlà yìí sí tẹ́ ẹ bá wà lọ fa ìlànà débi yìí sí kóró ẹ ti sìn náà ọlọ́sà fúnmájà sí náà. ولقد رأيتنا يوم يتألف عيا إلا منافق afáwọn abdullahi sọ sọ̀rọ̀ jọrọ jẹ Ọlọ́run sọ̀rọ̀ àdùn wa ọlọ ó lè mi ti wá rí àwa o tá sọ àdá àdẹbí o sọlọlọ ọ àlejò pọ̀sẹ́nì kan tí ò ní kírun jàmá nù wa àyàfi mùnẹ́fì kìkìkì ká mọ̀ dáadáa bí olójú méjì lélẹ̀ yìí àtúnfi aláàárẹ̀ ló tún kù. ولقد كان رجل يؤتى بها يهادى بين الرجلين حتى يقام بالصف. wọ́n ní ẹnìkan sì gbàgbé pé wọ́n á mú wa wọn kọ kọlé ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì tí wọn fi mú dúró sí sáfù wọn àwọn abẹgbẹ sùn. hata yẹjí a ilà lmọsídì já ayẹjí ìkó títí sẹni yóò fi dé mọ́sálásí nítorí pọkẹ kíjà máa. afáwọn àbọ̀dé ìfọ̀nù xeyìtà wọn ni ẹni yìí nìyí kọ́ni sákọ̀tọ̀ ṣẹ́kọ̀ọ́ fi fàlàyé. stroke ti máa ń mú yẹn yẹn ó ti jẹ́ kí ẹ̀gbẹ́ rẹ̀ kan kọ́ máa ṣiṣẹ́ mọ́. ẹni yìí tún ni wọ́n ní tó máa ń jáde lọ́kìrun ìyẹ̀tàwọ́ kẹrù aláwọ̀ ìjìláyè aláwọ̀ ìjìláyè kí ọ̀rọ̀ gbọ̀ngbó lórí àwọn ẹni méjì lọ́kàrà sí wọn. ẹ̀rù bá wọn tún kó sáfù dáadáa tí òbí ní rí lulẹ̀ yóò fara sí wọn. wọ́n máa sọ pé ya muhammad. ọ̀dẹ̀rọ̀ wọ́n máa sọ pé kọ́ni rúùkì sọ̀lájà wọ́n ti yọ̀ǹda fún ẹ̀ náà wọ́n lè kírun lé rẹ̀ à ń sábà mú kí ni wọ́n á ní ọmọ àbí dáwọ́ wọ́n wà ká máa tẹ̀kọ́ lọ. ẹ bẹ́ẹ̀ yìí ṣe ń sọ nìyẹn ẹ̀yin ń sọ tara yín ni pé wọ́n ti yọ̀ǹda fún mi pé máa kírun lé tara yín lẹ̀ sọ tàkó ara yín ni. wọ́n láyé kí asùnmọ́ ọdún mọ́ àbí àbí mi ń bẹ ní tí ń pèrò tí ń sọ pé hayya ala sọlá hayya ala ìfàlà ẹbí mi ń gbọ́. ẹni tó bá lágbára àti dáhùn ní tètè lóhùn ó dàbí ọmọ awọ lọ àbí kọ́ra kó ọgbọ́dọ̀ lọ kí òun jàmbá ọ. hásìmù àsọ onífàtà sí mọ́rọ̀ sọ́dọ̀ àti jàmbá á ó ní òun gbọ́ fún mi níjọ́kùn ẹ̀ka náà ni òyìnbó jàmá ó ní àbú ìsìnkú àlùbọ̀kọ́rí ọwọ́ abámi dárò lẹ́ẹ̀kan lójú àkọ́bọ̀ dárò pọ̀ wá sí nìyẹn á ọmọ àti òbí kẹ́yìn wá sí ẹ̀gbẹ́ òkú ọmọ rẹ̀ tó kú yìí o. wọ́n lè fi wá wọ kọ́wájú àgbẹ̀kọ́ wọn mi ló kú wọ́n bá mi dárò nígbà aṣọ àlà ìsáà màá rí àwọn bíi ten thousand èèyàn tí wọn abàmìdáró pé òkú tọmọ ẹ tó kú o torí mo sì báyìí lọ́dọ̀ àwọn èèyàn àbúwá ló ní fún sí láti tó di à èèyàn kan pé nínú wọn bá kẹ́dùn lórí òkú tí wọn jẹ mẹ́rin náà bá di o àtẹ̀sí ọba mo jẹ mẹ́rin àfẹ́ àti ah, ìmàlí ní ní jàmá lórí wọ́n yẹ ká máa wí rẹpẹtẹ níbi àwọn abí fífì káwí fọmọ ya wa ẹ̀ ìgbẹ́ kò ní fẹ́ pàṣẹ làtúntò papọ̀ á ti lọ sí ọba aláwọ̀ ìjà. ìwé yẹn kẹlẹ́ ni yẹn kẹ́ ó yóò tún máa ti nu pé ẹ ṣe àwọn obìnrin rẹ̀ ṣe ń yé wọn ni fẹ́ẹ́ ṣe ń yé kíni tá làtẹ́ tá ní òlè lò kọ́lá ọba máa kọ́ kọ́ yà wáyà ti dá. wọ́n ní apákan àwọn sẹ́là fi máa ń sọ báyìí pé mọ́ fáadà ti àhàdà nìsọ̀lá àtòlùjàmọ́ àrà irú ìjà náà ní bọ́fẹ́ nìkẹ̀kẹ́ téèyàn bá ya ọ̀dà rẹ̀ ọlọ́wọ́n wàá fi ìwé ìjàmbá lò. tíjà mẹ́jọ kẹ́ bá ti pọ́ fún ọyẹ rẹ o ọ̀tá ti má fi kàn ọlọ́wọ́n wàá fẹ́ kí ládàáyàn pọ̀ fún ọ. ìyẹn òfin dé kọ́ sàkárárà lọ́dọ̀ rẹ̀. Abdullahi ibùdó ọ̀rọ̀ wọn ni wọ́n fi jáde ìjọba lọ síbi owó rẹ̀ yóò sẹ́ni báyìí wọ́n ti kálá ń sáré. Umar wa ni ìdùnnà ilé láti ìdùnnà ilé ìrọ̀jì rọ̀ ẹ ò bí kọ́kọ́ sẹ́yìn. irun aláǹsàrè sì bọ́ fún bíńjà máa òṣìṣẹ́ kó gbogbo ẹ̀yin mùsùlùmí kò fi yín sẹ̀rí ewé oko mi yìí wọ́n ti di sàárà gbogbo àwọn aláìsàn. wọ́n fi jẹ́ ìtọ́rọ̀ ohun tó tọwọ́ mi jáde pẹ̀lú pé òun jàmáà asúlì bọ́ fún mi. ẹ ẹ ìgbìmọ̀ yẹn jàmáà asúlì lẹ́yìn òkú ẹlòmíì ò sí ẹ̀rí irun náà níjọ́ kan lásán fún ẹlòmíì ti rìn jàmẹ́ ẹ̀yọ̀ kan lọ àtúbàtì. àwọn àwọn alòsùn rẹ̀ sì ti mo rí àwa là máa ń pẹ́ gbé bọ́tọ́lá nílùú láyé wa. bí kẹlòmíì baraka kejì ìraka kẹta nínú àwọn ká ilà lọ́wọ́ ó dàrá ká ẹlẹ́ẹ̀kẹrin wọ́n pọ̀ jàrá ni. èèyàn wa tuntun ẹni tí ọ̀bá rò yẹ wò pé á ah, níbo ni bí iṣẹ́ ìwọ́n yíwájú bọ́lá nílẹ̀ yẹn náà lórí bàbá àwọn ọmọ rògbò sọ́ọ̀bù rògbò lọ́wọ́ tẹ̀lé àdìwọ̀ kírun wọn ọ̀bá rògbò jàmá àfẹ́ èyí pé wọn ò kí o ìrún jàmá àwọn ọ̀bá wọ́n sì yẹ ọgbà oko wọn o ọwọ́ àwọn ọgbà oko nílá yẹn oko ní àwọn bóyá yóò tó kọ́ lọ́sàjọ́ gbogbo ìfọ́nà àbá àti lórí ìsàrà àwọn ọ̀rẹ́ yìí wọ́n ní kìkì dáadáa níparí nínú ah, abẹ pípààrọ̀ ìlọ́wà tí ṣe nǹkan tó ẹ̀ṣẹ̀ ńlá. òun náà ní pé àìkírun jàmá yìí tó máa ń lágbára níbi àwọn ìrun méjì kan òun náà ní irun ìṣáyà tó máa ṣúra àdébì sọlọ lọ àtàlà ń tà kólé kan méjì rẹ lóṣù àgbẹ̀ tí báwọn bá fẹ́ ń fà ìmúra àtijáde kó ní islam ẹ sọ dáadáa ìrù méjì ìdèdè ọkọ̀ọ̀kan là ayẹ náà. ìkọ́ ó ní í ṣe pẹ̀lú òògùn ó ní í ṣe pẹ̀lú ilẹ̀ sùn ilẹ̀ ńkọlọ̀ ẹ̀ẹ́dà lè gbogbo ní kí wọ́n alẹ́ òbí kíkà rọ̀. yọ wàá dọ́gbọ́n bí ẹni bá gẹ̀ẹ́sẹ̀ wọ́n lè máa mú ibẹ̀ bá ti di ojúmọ́ mọ́. lóbi dájú pàtẹ́ mi sọ lọ lọ́rùn alẹ́ ìwọ̀sẹ́lá ìsàkólé kan rẹ̀ tó ń sàkólé kan ẹ̀ka akérò jàmá ìdáyà àtàlùbà fún alágbára gan. débi pé ń jó yé wa sallallahu alaihi wasallam wípé irun ìṣáyà àtàtù báyìí irun méjèèjì a òun ni irun tó wú ojú fáwọn olójú méjì lọ́bẹ̀ tó ìlú lẹ́nu. ẹ irun ìṣáyà àti irun àṣùbà. táwọn yẹn bá mọ ọgbà wà nínú méjèèjì kódà àwọn adẹ̀sí lọ kírun yẹn kódà bí wúrà kù lọ́ọ̀rẹ́ láì tí wọ́n máa wọ́ lọ afáwọn ọ̀tọ̀lẹ̀ ìbọ̀lọ̀ ọlọ́run رضي الله تعالى عنه. wọn. wọ́n ní sẹ́nìkan ọ̀bá kírun ìṣáájú nù wa àbíọ̀rọ̀ àṣọlá àti jàmá. àṣàǹdẹ̀ bíi tọ́nà àwa adájẹ́ mùsùlùmí dájọ́ mọ́lẹ́yìn àdàbà kúsùtọ̀ ayẹ̀kú lẹ́kọ̀ọ́ ti dẹ̀ fà sẹ́ni yóò ti fi mùlẹ́ẹ̀dì kí báyìí àbàrí látọ̀bá àtìtúnrin ní ìka àdàbà gbogbo tọ̀. wọ́n mú ìró kan wá fún wa. wọ́n ní látọ̀dọ̀ àbẹ́yẹ̀tẹ̀lá ti gbọ̀dọ̀ ọgọ́rùn ẹ̀lẹ́kọ̀wárí rí. ó dùn ìṣáyọ̀ ọ̀pọ̀ fún mi ní jàmbá rí. bá lè jò ká sí wá bá mi nìyẹn mo wá bí sì mo ṣàìró tó ṣàìrá yìí nítorí àìlejò yẹn mo tọ́jú rẹ̀ à ń sọ̀rọ̀ bí o ìṣá ìṣe gbọ́ fún mi níjà máa dì ẹ́ afá àti màá wá jáde láti lóko sọlá mo ń wá ibi tí wọ́n ní kíjà náà lọ́wọ́ bí mọ̀sáájì di sọ̀rọ̀ bí kéèyàn sọ fún òun ní gbogbo ẹ̀ lákàáyé àyíká wọn báyà wọn kẹfẹ́ sọ pé kò ìrìn ìdáyé ìdíwà o àjàkókò ọ̀pẹ kátókì aláàgó mẹ́jọ kì í aláàgó mẹ́jọ àbọ̀ kì í fún òwòjọ́ ti lọ yìí afárá ló ń bẹ̀rẹ̀ sí gbé nǹkan gbòòrò ń kiri gbogbo ilẹ̀ bá tọ́lọ́ káàkiri àwọn ọmọ ńlá ti fẹ́fẹ́ ọ̀wọ́ yẹ fún náà ṣàkóso àwọn ọ̀dùsọ̀ nìyẹn tó bá rí gbogbo àwọn èèyàn wọn ti kírun ọ̀gbọ́n lè kọ́ sí lùmọ́sá ẹ̀ ní kódà wọ́n ti fi mọ́sálásí kan sí. wọ́n wá sẹ́ni lọ lébi. wọ́n ní mo wá sọ báyìí pé ó ti wá nù hadisi pé pípé ìrù jàmá. ìrù jàmá nìyí yóò lè sí irun àdákí pẹ̀lú twenty seven rand ipò mẹ́tàdínní ọgbọ̀n ó ní àdéhùn yẹn wá sí mi lẹ́mìí bẹ́ẹ̀ sẹ́nu pé òun ṣáà ìlọ́kọ́ kí òrì kí ń jàmbá ó ní mo wá sí ìṣáà ìyẹn ní twenty seven four four lọ́nà twenty seven. <laughs> àbá àdéhùn tó pọ̀ ní mọ wá lọ sùn ó ní mọ wá padà tó wá fún rí lójú oorun gbà fún sùn kà á ní mọ akọ òde bí ẹni pé mo wà pẹ̀lú àwọn ọjọ́ kan tí wọ́n ń bẹ lórí ẹsùn ẹsùn tó mèrè ń sá wà á lẹ àìlẹ fárọsì èmi wà lórí abo ẹ ẹ dáwọ pé gbogbo abo àtàkọ ọjọ́ wọn bá fojú sálọgá. ẹ láwọn òsì báwọn obìnrin wọn láwọn lọgá ẹyin lè ro ẹyin àwa lè ro wájú ó ní mọkìlá wọn wá dàbí ẹni tó borí kí àwọn ọjọ́ wọn gun ẹsìn tó mèrè sátọ jákọ rẹ wà á ní àlà fáwọsì ìdí tí wà lórí abo ẹsìn ẹ lọ pé lórí ẹgbẹ́ ìgbà ẹni tí máa ń dérè ọpẹ́ ju ẹ̀yin obìnrin ni. òun làwọn afáàbí rí bẹ́ẹ̀ máa ń jáde. bí ọba sí ọmọ nínú ẹ̀ẹ́dì báàkì lọ́wọ́ bẹ́ẹ̀ tọmọ lọ́wọ́ gbogbo gbogbo obìnrin bá jáde lọ báyìí bíi pé ó gbélé dání náà torí bí lọ́ba dín yẹn náà gbogbo ohun tí máa ń lò ń yẹn náà ni ó fẹ́ lò níbi tó ìyẹn ó jẹ́rìí ọgbẹ́ yẹn làbá ló lọ bá ah, owó ẹ̀ tún ti jáde títí dì sí àìsà múra náà ní ìsà ní gbẹ́sẹ̀ mẹ́ta pọ̀lẹ́ kan náà. sọ̀rọ̀ mo fi ń sàlàyé pé àwọn alágbà wa ti ẹ̀mọ̀ káà ní ìgbọ́lá lọ sí dìbì náà ní ìlẹ́wùn ní ìlẹ́wùn náà ní ìlẹ́wùn ọ̀jẹ̀. ẹ dáhùn ẹ mo tún gbàgbé kíní kan mọ́ lọ fún. ó ní mọ̀kẹ́ni kí àwọn ọ̀jọ́ wà lórí ẹṣin tó mèrè ń sá èmi wá gun abo ẹsùn wọn náà ló ń ẹsẹ̀bi kì í wá sí fárin lọ lásẹ̀ àwọn aláǹsà fásitì tẹmọ fún kí wọn yẹ wàá ní arúgbódò fárọsì mọ wá ń gbé abo ẹsùn mi sáré wọn là alḥaquhu ìwà bá wọn ènìyàn. فالتفت إلى أحدهم قالوا جمالا صيام إنه إذا يتنيهم إن جمال tó wá padà sí twenty seven rẹ̀ nítorí gbọ́gbọ́ pé bí yẹn bá kí níjà máa ìlọ́po twenty seven ni. ó ní mo wá gbójú ẹnìkan náà àwọn ènìyàn wá sọ fún mi báyìí pé láàtúntò ìbò fárasa kì í má fọ awọ ẹsìn rẹ yìí má dá aláàbò wọlé sàfẹlẹ hàkùnà ó lè bá wa láéláé. kó tu wọlé mọ mo ní kí ló dé tí n fi ní báyìí ọlọ́ni yẹn wà tó ń lóun yìí pé lè àná kọ̀láyìnà lè àìsà àfi ìjàmbá à. torí ìrùjọ àwọn ti ní ìjàmbá à wà á ń ta sọ̀láyìnà wà dẹ́gà ìwà dábìá kìíní. pàtàkì àkù mọ́kànjí ni lójú rẹ̀ wà á nà mọ̀kúrò àti ìgbésà rẹ̀. nínú mi bá ń bàjẹ́ nítorí mo fi mọ̀ gbọ́ yẹn olùdó àfi ọlọ́run ọba tó hàn ọ́nà wọ́n sàtìlẹ́yìn fún wa kó wá ti kún bẹ́ẹ̀ torí ọlọ́rẹ̀ ni tí máa ń sàpọ́nlé torí bẹ́ẹ̀ ká sọ ìrùn wa kí nítorí pé ìparun ti ìkànnà ẹ̀ṣẹ̀ tó tóbi ni èyí tó ti yí pé a ti ń sàlàyé ẹ̀fọ́ wa lọ kódà bóyá ni òtí ní fẹ́ tó bí oṣù bíi mẹ́rin sẹ́yìn báyìí a ti ń sọ fún wa nípa ìjẹsẹ̀ nílá ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ níbi ká parun sí láti má gbàgbé gbogbo àwọn nǹkan tí abẹnugbà lábẹ́ rẹ̀ nípa bí mo ṣe pàtàkì nínú ẹ̀sìn wa láì kírun èèyàn àti pé ìròyìn láti gbà téèyàn bá ti wà lọ́mọ kékeré lápá aláṣẹ rẹ̀ sọ́ba dọ́kún mẹ́wàá tí òfin tó jìyà nítorí ẹ̀. àti pé òun yìí kìí ṣe òun wọ́n ní tí ọmọ kí ọ ìyẹn fara balẹ̀ níbi kíkín rẹ̀. àti pé òun yìí yóò tún jẹun tá a máa kí ní jàmá àgàdà ìrùn ṣáyà àti ìrùn àṣùbà àti ọlọ́run ọba sùpáàdà ọlọ́run ọba àdéjọ alákòókè ní ọ̀rùn fún wa láti lè kírun wa ní bó ti bá àti bó ti yẹ kíkẹ́ ká lè sọ kí pẹ̀lú àwọn oríko rẹ̀ àti àwọn ọ̀ràn ìyẹn rẹ̀ àti àwọn súnmọ́ rẹ̀ èyí tó jẹ́ tọ̀rọ̀ ni àtúnṣe ni tọ́lọ̀ wa gba alẹ́ fún wa. هذا وصلى الله وسلم وبارك على محمد وآله وأصحابه أجمعين في يا جماعه طيب عابري بقول على رسول الله وآله وأصحابه ومن والاه على béèrè oníbèrè tó ń béèrè nípa máa ké jàmá àbí méjì àdúgbò bẹ́ẹ̀ lọ sí mọ́sálásí kan. a lè pé ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tó ti pẹ́ mi tọ́ka gbèsè ní mọ́sálásí tó ṣe àfihàn. wọ́n jẹ́ àlàyé ẹ̀sìn tí àwọn olùmọ̀ máa ń lo oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀. ìfọ́n ti wá ẹni tí ẹni rẹ̀ bá sì fẹ̀sùn ọ̀jẹ̀ lọ́dún èèyàn yẹ lè yẹ máa bá lọ. látẹ̀rẹ̀ nìyí nínú àwọn àyíkọ̀ mẹ́rẹ̀ ní dáadé àwọn àyíkọ̀ mẹ́ta àyíkọ̀ mẹ́rin Abu Hanifa àyíkọ̀ mùsùlùmí ìyá Muhammad ibn fàáfíà rahimahumullah gbogbo wọn yẹn tí wọ́n sọ pé tí wọ́n bá ti gbé jàmbá kankan àgbọ́dọ̀ gbé jàmbá mi. ọ̀rọ̀ bá ní ẹbí yé. àyàfi imam ahmed rahimahullah ta'ala làwọn sọ pé àtúntò lè gbé jàmbá mi. bẹ́ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn àti wọn là ní gbé jàmbá mi. wọ́n ní àdéhùn àtúntò lẹ́yìn tó ń fi fẹ́ wà. يقول حسن صلى الله عليه وسلم تعرف جماعة فجريمة جماعة أول الله كان يا عبد الله بن مسعود بن الكبير رضي الله تعالى عنه لنا يقول الحسن البصري رحمه الله ينال ذلك وجاء لفاف الأعوان بالدول دول أيوة علي أعوان كوكيش أقعد لو كنت في إمام أهل السنة رحمه الله táwọn wà lórí wípé àtìkú lè bí táwọn àtìkún àdéhùn àtìkún náà ìṣòro lọ́wọ́ pẹ̀lú àrùn. nípa wípé wọ́n ní wọ́n ti kírun níbi kan tẹ́lẹ̀ wọ́n ti fi ìjàmbá alẹ́ òkú tẹ́tẹ́ wọ́n pè ó kódà wọ́n ti kọ́ ọmọ wọ́n sọ àtúntò ìjàmbá mi. kájẹ ní àwọn àríkù alákọ̀ọ́kọ́ tí wọ́n là lè fi ìjàmbá mi wọ́n ní ti kírun yẹn kì tó ní mọ́ fún pàtó mọ́sálásí ojú ọ̀nà hadithi táwọn imam ahmed dundori lórí rahimahullah òun ni hadithi dáadọ́ ti sàrà àfọmọ ya rẹ̀ hadithi táwọn dundori lórí òun ni hadithi ìrọ̀lẹ́ yẹn bá kí pẹ̀lú èèyàn kan ọlọ́lá ju kọ́ńtà kí lọ àwọn hadithi táwọn sàrà lórí rẹ̀ ṣùgbọ́n wọn kọ́ àìlá wà àìlá kí ìjọba ẹ̀mí ọba wáyé ti dà á pọ̀ ọlọ́run ọba aláfọ̀tà ọ̀hún nítorí pé gẹ́gẹ́ bọ́kàn náà àwọn olùkọ́ ti mú àwọn àlàyé tó ń pọ̀ wá pé ẹni tí èyí bá sáláì bá bá àrùn jàmbá pèsè kọ̀ǹdíṣàn kan lọ́pàá àti òfin bá a. àwọn kọ́ni àti rí àdéhìí tó fi díẹ̀ múlẹ̀ pé wọ́n kọ ẹ̀sẹ̀ rẹ̀ fẹ́ni ẹ̀ tóbi. ìkọ́ ti máa ń pa tẹ́lẹ̀ yàtọ̀ sí irú iṣẹ́ ẹ̀yẹ o. sọ pé kò sígbà lágbá nígbà àti ẹ̀tẹ́lẹ̀ kò sígbà tó máa ń bá àrùn jàmbá ẹ̀ ọlẹ yá ẹgbẹ lẹ́ẹ̀kan ló sùn báyìí ó lè dá ìlà lásán ló tó ti jọ irúfẹ́ nìyẹn wọ́n kọ́ ládà fún bí ẹni kan bá dẹ̀ lọ́dà kí làwọn àdàlọ́ náà ó ti wá kí jàmbá sí i. nínú àwọn ọ̀rọ̀ táwọn ẹni ẹgbẹ́ yẹn tó mú wa òun lẹ́nu yìí pé ìwọ ti rú jẹ́fẹ́ ju gbogbo àwọn jẹ́fẹ́ ẹ̀sẹ̀ kiri pàmò àjọyọ̀ jẹ́fẹ́ ti sùn èèyàn ó rí ara ọjà àwọn ọmọ iléèwé yóò tó kó gíga wọ́n lè fi àyè là kálánsáré òkìdé wọ́n kálánsáré tí wọ́n gbé ní òkìdé. nínú gbogbo òru tí wọ́n kí yẹn èwo ni jàmá bẹ̀. torí kó ń lo ìyẹ̀fẹ́ àtẹ̀hó sọ́lá sọ́lá ìtàjàmá torí kálukú náà ló lóun kí jàmá ṣé ìrù yẹn ọ̀ lásìkò yìí. ọmọ yẹn fẹ́ kálukú náà máa bẹ ẹjẹ́ wọn kí tí wọ́n fẹ́ tí wọ́n bá parí ni o á sì ju tí wọ́n bá sọ àwọn oríṣiríṣi nínú àwọn kátó lè ṣẹlẹ̀ lábẹ́ ife kábàtì kíjà bẹ́ẹ̀ sábà ẹ̀já gbé ìdíje ṣùgbọ́n kan sálà ti la ni ẹgbẹ́ kò yẹ kó lè dá ewu yé lẹ̀ ẹgbẹ́ wọn máa bára ẹni fa wàhálà lórí ẹgbẹ́ kó wá di ẹgbẹ́ kan ẹ̀yìn kíjà bẹ́ẹ̀ bí àbáwá ayọ̀ ikú ayọ̀ kiri irú lẹ́sùn lágbàdo àwọn afẹ́ àwọn ọmọ mi ó dẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lẹ̀ ní àtẹ́bí sọlọ́lá àtẹ́lá wọ́n ti kí ọ̀kan padà àtẹ́lá kan sílẹ̀ fún ọlọ́gbàrá wọn lẹ́ẹ̀ síbẹ̀ àtàtì bá fílẹ̀ síbẹ̀ àwọn ẹni yìí kò tó ga tó náà ọ̀fùkọ̀ ha ànábì lọ́gá àfùkọ̀ ha ìbùdó wọn sọ̀rọ̀ dìní nínú ọ̀gá àfùkọ̀ ha tó alhassan lásìrì ọ̀gá àfùkọ̀ ha nínú àwọn sáàlìrì èrò ti sáwọn olùbẹ̀rẹ̀ ọlọ́fẹ́ ọmọ ó dà wọn nínú wàhálà tó lè ṣẹlẹ̀ àwọn ẹni kan ó lè já sí òun kẹ́ ń ṣe èsì pẹ́ ni òmìnì ẹ̀ ó ṣe èsì pẹ́ lónìí ó ṣe èsì pẹ́ lọ́la ó ṣe èsì pẹ́ lánàá ẹni tó jọ mẹ́ta ti pé ìmọ̀kù sí wa fi ti ṣe síkírù lọ́wọ́ tóun náà fi kó àwọn ikọ̀ ọtí ẹ̀ bíi mẹ́wàá àbí twelve lẹ́yìn ó sì lè já sí èèyàn márùn lókèrún lẹ́yìn ìmọ̀kù gba àwọn kẹfẹ́ yọba tí wọ́n sọ bẹ́ẹ̀ kó ní ìlú láti jọ wọn ti kéde pé mi ní máa kírun níjọ́ yẹn nínú rẹ̀ sọ́sẹ̀lẹ̀ bí àjọ ìṣẹ̀lẹ̀ àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá ìmọ̀ ẹ fún àkíyèsí lónìí náà ńkọ́ níjẹta ńkọ́ ọ̀sẹ̀ kẹ́kẹ́ làwọn ti rí sínú kẹ́kẹ́ olùsè wáyé ẹ̀bí ọjà kíkọ́ jù ìyẹn dá irun rẹ̀ sí. àgbẹ̀gbẹ́ ọ̀sọ́rọ̀ fáwọn ẹni tí wọ́n wí tí wọ́n wí o mo fi ta púpọ̀ ju ọlọ́run àìlá àìlá àìlá káwọn máa wọ́n ní gbòòrò làwọn máa ti jámọ̀ mọ̀sálà afẹ́ká ilé àtàlà ń sáré fún àbí mọ́gàrí àti ìṣá nígbà tó tó bá rọ̀ bóòlù tó ti pọ̀ tó ojú ojú tó ti bì oríṣi lọ́lọ́run ọba àlekè ọlọ́sẹ̀dá wa ẹlòmíìlì ìrètí ń sẹ̀yẹ tọ́jú ìsẹ̀sí lórí ẹ̀kọ́ ọjọ́ ẹlẹ́mọ̀ ọjọ́ mẹ́ta láàfin lè tí wọ́n bójú oṣù tó ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ bójú ọba ń rọ̀ báyìí tí wọ́n bá ní wọ́kọ̀ lọ lábẹ́ wọn yóò lọ kọ́ òun bó rojo ni kò sí ní bí ṣe ẹ̀dá kan ní nítorí bá fi ń rọ àwọn àdìmọ̀ rẹ̀ lọ́wọ́ ẹni tó lórí ẹni tó lè yẹn àwọn kó lágbára jù náà á ti já mọ̀ ni kódà kó sún ga lè kí ẹtúbọ̀ yẹn ọba àmárọ̀ mọ̀ pé kìíní ti mọ̀ ìbò láti mọ̀ bí ó ṣe rí àdìgbọ́ pọ̀ tẹ́rọ̀ kò lọ́wọ́ àwọn èèyàn lọ àwọn àni ẹ̀ka jà ẹ̀ka jésù ló ti gbá ni à á ti dá fún mi o. ọ̀rọ̀ bá àṣẹ ṣe torí dẹ́kun lónìí wọn pé báyìí tó ti di gbọ́dọ̀ rí ọgbọ́n ọ̀rọ̀ rẹ̀. ẹ wá rí irun jàmá kásìkò tó tó. tọ́ síyẹn lè wọ́n ní lápẹẹrẹ ní ìṣáàlì wọ́n ní eight twenty ìyẹn máa kọ́kọ́ fi dàpẹ́rẹ́. wọ́n bá bẹ́lá sí ìdè yẹn tí wọ́n fẹ́ kí jàmá yẹn àwọn kì í ní eight ìyẹn lè bá wọn kíyàn tó bá jà fún wa tọrọ dá wa lójú dáadáa fún ìṣááyé ti wọlé kódà káàgó mẹ́jọ ó tó lù yàn níbi ìgbà dára ẹni láàmú ìwọ̀n ọba là á ní fẹ́ẹ̀sì lórí ọ̀rọ̀ kọ̀ǹpútà kan ó ń gbé sáré ẹni àwọn sábẹ́bí sọ́lọ́lọ́ àtàlà ń sọ fún wa nípa àkókò òun òun ni pé tí amọ́mọ́ pẹ́ bá ti wọlé kó pa àti mọ́gárì tán ẹ̀wọ̀n kò yẹ wọlé ó sì dájú dáadáa pé kódà aago mẹ́jọ ò lè lù dé ìwọlé sọ wọn fẹ́ kí sáyẹ ọpẹ díẹ̀ mo sọ wá fún súnà òun náà ti sọ pé ní twenty kẹsàn yẹn tó tí wọn bá kí ìsáyẹ ní ọ̀dọ̀ wa ní aago mẹ́jọ gẹ́gẹ́ èèyàn lè ṣe kí ni o èèyàn lè bá wọn fi ọmọ ọgbà ṣùgbọ́n tá là ń sáré tọ́lá yìí máa pọ́ kí ní òjì wọn táwọn náà kó sọ yẹn pé òjì ti ti méjì rẹ̀ kí ni ọjọ́ kìí tẹ́ gbé kalẹ̀ ẹ fi fi lò fẹyẹ rẹ ìyẹn ò ti máa ẹ ń sìn ẹ fi kù tó fi wá di wípé ó lé ẹ wọ ọrú rẹ mọ̀mọ́ àbọ̀ yẹn ń fi tó méjì rẹ báyìí aṣọ èsì tó nìyẹn. àbọ̀ kẹ́fẹ́ torí gbogbo nǹkan tẹ́lẹ̀ kò ní kọ́kọ́ lòdì yóò wá lòdì kéékèèké irú bí kèyí sí wa yóò di wọn báyìí ẹ omi kèyí sí tó tọ́ba tí a yóò tó báyìí tọ́ba tí a tó báyìí tọ́ba ayá yóò ara yọ díẹ̀ àtìgbà yìí láti yẹn ìgbà tó wá díẹ̀ yẹn tọ́ba di àlàáfù ẹ̀rí tí kìíní yóò ti lọ gan ní nǹkan tí ó ti báyìí lọ ẹ̀rí tẹ máa wò nílẹ̀ ẹlẹ́ ẹ̀rí tí ó ti gbòjú kì í lọ níbi tẹ máa fẹ̀gbẹ́ rẹ̀ nílẹ̀ gan yóò tún tayọ rẹ̀ ráì. sọ àbọ̀tẹ́ wa kú yẹn tọ́jú ẹ̀ yóò padà pé méjì eléyìí òun ló ń pè ní áfù. ìyẹn ni wọ́n fi sọ pé kó bí aago aago mẹ́rin kọjá ó ṣe gidi gan tó bá jẹ́ yẹn èèyàn lè wọ́n bá dájú pọ́ dájú bá láǹfààní ti tó aago yẹn ọ̀bá àwíwo tó wí òní ti kí èèyàn sọ pé tẹ̀tẹ̀ kọ̀tà pé pọ́n ẹbí kan yẹn tó ká má dì fẹ́ẹ̀sì lórí aago yẹn káwá dé òṣìṣẹ́ tán àdébí sọ́nù lọ́la àtàlájú yàgbé àsìkò áfírí òun nígbà tí òjì bá ti dé jì rẹ̀ ó ti yẹ òjì ti dé jì rẹ̀ ìní ọjà ti tẹ múlẹ̀ ìtẹ́ bá tẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ bá ẹ wá torí sí kíní kan bá tó fẹ́ ọ̀rọ̀lọ́dé rẹ̀ ìwọ́jú ó dùn ó báyìí wá sí títí lẹ́kọ̀ọ́ wá ká tó báyìí yóò lọ sóró èèyàn sì lè pè sẹ́ ẹ̀ máa ń wáyé sóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà bíi after five àti tásìkò bá yí ìfọ̀ ìdí ìfọ̀ obìnrin yẹn. sọ tí ọmọ bá nígbà yẹn ní ń tó èèyàn lè kí tọ́wọ́ àti dáwà lójú bẹ́ẹ̀ pẹ̀lú bí èsì náà alẹ́ Kini pupa yẹn báyìí máa ń yọ níbi òkè wú ọmọ kọlọ sábàbù yẹn yóò yọ sábàbù tí wọn gárì lọ àpọmọ pẹ̀lú oko wọn ń pè tí kíní níbi ètò wọlé báyìí báyìí ti wọlé alẹ́ kí sáyé dáadáa tó bá àyè ẹsẹ̀ bí mi àkókò méjèèjì àkókò sára tẹ tó bá rí tẹ́lẹ̀ òsì pọ̀ báyìí á sì tí wọn bá pẹ́ tí wọn tó dé sí ọlọ lára nígbà táwọn àjọ bẹ́ẹ̀ ti wà alẹ́ sáré kí kọ́ ti pẹ́ lórí ọ̀sẹ̀ máa wò sí ẹwà àti sáà ti sáà ọlọ́ọ̀ yóò kàn kó sẹ́lómi ló ní gbé jáde lọ ọba àrùn tó bá yá. ẹ̀ẹ́dì sí sáyẹn kò ní yọjú ẹ̀ bá ìkílé sáyẹn. wọ́n gbé yẹn bá ti lè ṣe kó pọ̀ káà náà lọ sóun náà yẹn wọ́n náà sọ sọ́lá àwọn àti bẹ́ẹ̀. wọ́n ní gbòòrò láti àmì sísájú lè mọ́mù ni àbí lẹ́yìn lè mọ́mù lẹ́yìn lè mọ́mù ni. ìmọ̀kálukú ní òṣèlú sọ́ra ìmọ̀mù ní òní máa lọ́ra tọ́ba torí kálukú wá ń tu bá mi wá ti fẹ́ ṣe déédéé sí àwọn padà ìjà torí ẹni tí àmì rẹ̀ bá ṣe déédéé àmì màláíkà gẹ́gẹ́ bá tẹ́lẹ̀ fún lọ́wọ́ àtẹ́lá tó sọ fún wa ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ yẹn tún ṣẹ̀fẹ́ lọ́wọ́ àkórí ẹ̀jẹ̀ kálukú náà ni wà á tù àwọn ẹ̀ka tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sàbí ti bá tíà bóò ní bọ́mọ ti a máa kọ́lẹ̀ o ti wọ́n láti ọ̀lẹ́ rẹ̀ wọ́n á dákú lọ gbárí tẹ̀mọ̀ fáwọn ti sáré lè ṣẹ̀ sí wa wọ́n lọ́kọ̀ bó ń ṣe òṣèré àgùn láàrẹ̀ wọn kó ṣe kájí ó ṣe wọn kó ṣe ń sì tí wọn bá ti wọn lọ pọ ní àmì kọsáré mi káwọn àti ìwà wíjì wá sáré ọmọ ọmọ rẹ dára. Now. Abẹ́mọ̀ nípa wípé ṣé kí ọkùnrin àti ìyàwó rẹ̀ tí ó ṣe yẹn ni kí wọ́n lo ohun ẹjọ́ náà àti wọ́n lórí ẹ̀ súnmẹ̀ ni tí wọ́n lọ wọ ẹ̀jẹ̀ náà kéèyàn tó lo oko ẹlẹ́ẹ̀kejì ó lè ṣe súnmẹ̀ yẹn ṣùgbọ́n á ìwé ẹ̀kẹ́ àlùwàlá ni àlùwàlá ni wọ́n jẹ́ súnmẹ̀ tí wọ́n ṣe kó tó di pé yọ lọ oko ẹlẹ́ẹ̀kejì nítorí pé ìlú oko abẹ́ ìlọ ṣe àlùwàlá yẹn á jẹ́ kí ara rẹ̀ ó tún jí pépè sí dáadáa oró ni ó ti wọnú ara rẹ̀ rọ̀bá yẹn ti ti ti pé ọwọ́ ẹ olóko kan àwọn alọ́wọ́ ẹ rẹ̀ kọ́ ìyẹn tẹ̀ lè jẹ́ tómi bá wọ ara ìṣòkò lè jẹ́ káwọn tiẹ̀ wálẹ̀ yẹn yẹn ṣùgbọ́n ó lóko àkọ́kọ́ wọ́n fẹ́ lóko lẹ́ẹ̀kejì wọ́n lọ sí kíni o wọ́n lọ sí àlọ́ àlá tó wọ́n mọ àbá àgbàlagbà ní ẹni wọ́n lẹ̀ àwọn ọ̀sán wọ́n làwọn àkọ́kẹ́ làwọn ọ̀gbọ́n yìí ká bá fọ́ àgbàlagbà. ẹni yẹn lọ rúkọ ìyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ ó ní ẹni ọlọ́rúkọ rẹ̀ àwọn alóko etílé ẹ ni ẹ má sì lè pẹ pé lóko ọba adẹ́dá kẹ́ pé lóko ọba adẹ́dá nìta oṣù hàrìsù lẹ́nu pé oko yìí ni wọ́n fàṣù hàṣàtò àti èyí ọkẹ́ ní gbọ́ yìí ẹ bá lóko yìí bẹ́ẹ̀ bá ti fẹ́ ọba àjọ lóòrò ọba àjọ nínú ìbúlẹ̀ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ yẹn tọkọ láti má lè wọlé. ọba àtọ̀nà ẹbí fúrọ̀ ọjà kò ti jẹ́ bí ara obìnrin tí wọ́n máa ń gbà títí lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn ní ìyàwó. ọ̀run bá nìyẹn ti yé bí ẹ bá lo oko lákọ̀ọ́kọ́ ọwọ́ afẹ́ lo oko lẹ́ẹ̀kejì oko obìnrin rẹ̀ ìyàwó rẹ̀ tí ń lo oko rẹ̀ yẹn yọ lọ àlùwàlá àlùwàlá tó bá ti yẹn àdìkárò tó ti fi yàn tó ti tó ti fi dáadáa ọlọ́wọ́ kí ẹ sì wẹ̀ Ẹni tí ó Àárín ìkẹta lè fi kọ́ gómìnrin lọ Júmọ̀, kódà ìrun jàmá àdán. Kódà rí hadith ìtọ́sọ fún ayé pé látẹ̀mù náà ń ìmọ̀ àwòrán ìmọ̀ sáǹtì tàbí حديث عبد الله بن عمر الكالوريا رضي الله تعالى عنهما وسي وعد صحيح به ẹ má pọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin láti lọ mọ́sálásí ọlọ́run ọkàn sí májẹ̀mú májẹ̀mú náà ni pé tí wọ́n bá fẹ́ jáde lọ mọ́sálásí lẹ́yìn àkúrò ìṣúná tẹ̀sílà kí wọ́n má sọ̀sọ́ lọ́ọ̀dẹ̀ débi pé wọ́n fi torí àwọn ọkùnrin ọlọ́kùnrin lọ́hùn-ún àgbájúlẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ máa ń síjú lẹ̀ káàkiri tààmọ́ ohun tẹ̀ ń gbà ń bẹ̀. gbogbo gbala wa bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn asíjúlẹ̀ èlé ló lẹ̀ máa ń pa lójoojúmọ́ pẹ̀lú síjúlẹ̀ yín. nínú àwọn obìnrin asíjúlẹ̀ ayọwọ́lẹ̀ ayẹsẹ̀ẹ́lẹ̀ ayọkókósẹ̀ẹ́lẹ̀. àlálẹ́ ìlú káàpì sínú alẹ́ ni wọ́n fara sí pàpà jùlẹ̀ tó bá jẹ́ ọ̀wá tó tójú rẹ̀ ṣe yẹnyẹnyẹ ó lè kó bá àwọn ẹ̀jẹ̀ lẹ́sàn-án wá sẹ́yìn torí pé obìnrin tí ọba fúnra wọ́n fa gbogbo ọ̀ṣọ́ rẹ̀ mọ́ dáadáa. yọ fa gbogbo ọ̀ṣọ́ rẹ̀ mọ́ onísọ̀tọ́ dé nìyí kò dé gbọ́dọ̀ ló lọ́fíńdà àbí tóra rẹ̀ aládùúgbò. kí gómìnà ò lè lo lọ́fíńdà ṣùgbọ́n ìdí ọba lò ajóbi kọ́lọ̀ kò sí sí olóòórùn tuntun. àti kọ́lọ̀ o lè jẹ́ kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ blu lọ́fíńdà nẹ́ẹ̀dẹ̀ ẹ̀sìn kò ní ọmọdé nù bẹ́ẹ̀ ni àtijọ́ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ọlọ́run àlọ́sọ́lá nígbà èyí tó lóore nínú sẹ́ǹtì tọkùnrin lè lòun lè tó rú rẹ̀ bàtà tí kọ́lọ̀ rẹ̀ pamọ́ èyí tó lóore tóbìnrin lè lòun lè tó ti yí sí kọ́lọ̀ rẹ̀ náà ọ̀run rẹ̀ fi kíni ọ̀run rẹ̀ pamọ́. tí ọba lọ jáde kí wọn fẹ́ yóò fi jàmbá ọgbọ́dọ̀ lu ẹni wọn yóò fẹ́ sí aládìmọ́. kó nù khalil wípé obìnrin yóò tọ́jú jáde àsọ́ọ́bẹ̀sibẹ̀kúrọ́ ọlọ́ọ̀lù tùràrí aládìmọ́ wọn wá kọjá lára àwọn ọjọ́ kan wá ní áá ah, ah, obìnrin òun lọ kọjá yìí tí gbogbo ẹ̀ka tó ti ń ronká wọn sì kàkọọ́lẹ̀ palasẹ́wò lóbìnrin yẹn tí asẹ́wò burúkú gbà ní. ìjọba ló ń tọ́ ọmọ gbọdọ̀ wá bá akẹ́wọ̀n sáyé sọ́jẹ́ kálẹ̀ mi títí tí ó fi lọ́wọ́ ẹ̀wẹ̀ ìjà lára sọ́rí kìíní tó gbé sára olókùn yìí orí òkè náà gbọ́dọ̀ lò lọ sí mọ́sáàsì ó lè sí jàmá dáadáa ó lè máa lọ sí jùmọ̀. tí ò lọ jímọ̀ rí a ẹ̀rí ọmọ ọmọ bẹ́ẹ̀ ní báàgì eléyẹn kí ló ń sọ òní lọ jímọ̀ àwọn fẹlẹ́fì yáàtì tí wọ́n jẹ́ sọ àdìyáàtì àmàlọ́ kódà àwọn àmàlọ́ kírun jàmá rárá ni ilé ló lọ́la bẹ́ẹ̀ ni wọ́n àdáyé kí wọ́n máa lọ ó lè jẹ́ dàkúrẹ́ kú ìrún ìṣẹ̀ náà táwọn ọ̀sán adé ti máa ti kọjá àwọn obìnrin tí wọ́n bá tẹ́bí ló gbà àṣùbà àti ìṣá ìta wọn pọ̀ èyí tí wọ́n fòrò lójú. sẹ́wọ̀n fún gbà tó kú bá wa síbẹ̀ ló ti rómi tọ́kọ́ yoyoro ó lè rí tí ìbá fi kan fẹ́ ya aláwò ta aláwò bàjẹ́. mọ̀lọ́bá ni ẹ tòṣùgbọ́n ah. kí ẹ máa lọ rárá á lérò pẹ̀lú orí bẹ́ẹ̀ kí ẹ máa lọ àtìrìn ló ti bí ẹ̀kọ́ kan kí ẹ ká jáde lẹ́sọ̀rọ̀ pé yóò kó gbogbo ìwòkó rẹ̀ tí òun ní dàbí fún ẹ rẹ̀. ìbéèrè tó wá wáyé pé obìnrin tí ó forí kalẹ̀ irun ṣàwàrà ẹ wá sí kí ni ọjà báyìí bí a tẹ̀ ká báyìí kọ́kọ́ bí ó ti sọ̀rọ̀ rẹ̀ kó tó lọ́ọ̀ kí àti pé kò yẹ kẹ́ wọlé kọ́ọ̀bù kírun tí ì bá ti pé mi dẹ́rí kọ́kùnrin lórí tó ìyẹn ó ti di là lórí nìyẹn kọ̀tọ́gbọ́n kẹtẹ́ ìjà báà nìyẹn ti rí nìyẹn. ẹ wá rí ìkírun ní mọ́sálásí ṣe yí pé sílẹ̀ mọ́sálásí sàárè wà sí i àbí àyíká mọ́sálásí tó lè pé kò sí bí wọ́n ti lè fún yín nílẹ̀ nílẹ̀. tọ́wájá ti bá ìka mọ́sálásí ká dáhùn ẹ̀ pé pé tá a bá fẹ́ sí mọ́sálásí kọ̀ọ̀kan mọ́sálásí a lè dúró mọ́sálásí yẹn. ṣe mọ̀ pé ìlú ńlá ń bíbà yìí sílẹ̀ ń wọ́n gbogbo yìí nígbẹ̀rẹ̀ àtọ̀ yìí pé ẹ̀ẹ́dì wọn bọ́ wá sí ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ̀kẹ́ wá wà jìnnàjìnnà bẹ́ẹ̀ níbẹ̀ sáré wa ìrọ̀ ìwé ìjọba yìí tún bẹ ní mọ́sálásí àgbọ̀dọ̀ kírun níbi tí sáré bá wà ọ́ ọ̀pá tí èsì ìṣẹ̀lẹ̀ mọ́sálásí àbí kẹ̀kẹ́ tá a fún ọ̀nà ilé yẹn. Tòbí ẹ̀ ń rìn débi pé tá a bá fẹ́ kílímù ẹ̀jọ́ yá ẹja lè fẹ́ gbòdì káṣe sí mọ́sálásí àwọn ọ̀gbọ́dọ̀ mú níbẹ̀ láyé. Mo rò bó ti èsì ìyẹn lè kí hùn bí ẹlẹ́yà. Mọ́sídùú náà lè wí. Kódà kí wọ́n fi fẹ́ǹsì sínú ilé ní. Ṣùgbọ́n tí wọ́n bá kẹ́ ẹja yọ mọ́sálásí lẹ̀ ǹjẹ́ wo dùn bẹ́ẹ̀ nìkan ní? Tọ́ba ti jáde ìyẹn lè fi hàn fẹ́. ṣùgbọ́n tó bá ti rí pé wọ́n gbọ́ pé ilẹ̀ mọ́láṣí náà di ara sàárè yìí tí wọ́n fi gbogbo gidi kẹ́kẹ́ sí tọ̀ ó lè wo pípọ̀ jù. ìyẹn náà kó sábẹ́ ohun tí sẹ́rí àpọ̀ fún wa pé àpẹẹrẹ òṣèlú níbi tí sàárè lọ wà. nínú ìbéèrè tó tún jáde tán òun náà ni kíkéwòn lẹ́yìn lè mọ́mú ìtọ́sà ìdá púpọ̀ fún màmúùmù níyẹn ní ìsìn bó ti kú òtí gba ẹ lọ fẹ́ kí n lẹ́yìn rẹ̀ wá mọ́ mú mi lọ́kàn rẹ̀ balẹ̀ o ìyẹn jẹ máa ń tẹ̀ lọ́kàn àwọn òbí púpọ̀ jù mọ́ọ̀mù tó ti wẹ wọ́n ti láàrí tó ṣe pálapàla pẹ̀lú ẹ̀ kò sígbà tí ó sì sọ̀tẹ̀ bí ọ̀dà ni. àwọn àríkẹ́ lọ́wọ́ bàbá. tó ọ̀tẹ̀ bí ọ̀dà ló sì ti sì bàjẹ́ pẹ̀lẹ́ni ẹlẹ́ni. tọ́ wá di lè mọ́mù ṣé bàbá gbọ́ ọwọ́ abẹ́fẹ́ nídìí olóhùn ti lè mọ́ kò sí ìtàkìjà ayérayé lọ́mọ ajẹ́ fún mi. mo mú tóbìnrin wá ni o. ṣé àwọn eléyìí ló ti máa pe ara wọn láàbá kẹ ò mọ ọmọ ládàládà. ó wù àlòjì báyìí fún mi kódò lè má sọ gbogbo ìgbà náà máa bẹ̀rù sí pé ẹ̀yẹ gbogbo máa tún un lẹ́yìn ẹ̀yẹ. ó lè jẹ́ jàmbá gan lè má jagbére ló ti pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ jàmbá wọ́n sábò sí kan fún tó lágbára gan àwọn yóò rí sí kan bẹ́ẹ̀ kọ́ gbá alẹ́ kọ́ gbá alẹ́ wọ́n ti jẹ́ ní àbáyọ́jẹ́ wù wọ́n kò sí ìkórira ẹ̀mí ọ wà àbí ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́rin yẹn lọ́wọ́ kọ́rin yẹn lọ́wọ́ ìkẹ́ yẹn pàdé yẹn ní mọ́tíà gbogbo kẹ́tẹ́ yẹn ní pátá sọ èyàn ti pàdánù rẹ̀ àbójútán òun sì ṣe òun sọ ọ̀há fún yẹn ní ìgbẹ̀gbẹ̀ ẹ̀ wá dé wá lóhùn ìmọ̀ fún mọ́tàlá níbi ojú ọlọ́pàá odò irúfẹ́ rí ni ìmọ̀ kéèyàn má máa kórìíra kéèyàn lọ sọ kó tó wá pọ̀ ìjìnlọ sí yẹn tó bá jẹ́ ẹni tí ó sọ kéèyàn bá ti wá àkóńtẹ̀ ní òní gbọ́ ìyá ní òní gbọ́ ẹ̀yin náà ń bínú pọ̀ kílẹ̀dẹ̀ ní òní gbọ́ ní <laughs> ó sọ àkókò kéèyàn wẹ́ni sí ẹ̀mí yẹn tẹ́ lọ́rùn kéèyàn sì máa ṣe dáadáa fọlọ́run ó jẹ́ kékeré ní òkú òní ọkùnrin yàn torí kò dáa kéèyàn ní ọmọ ìyá tẹ̀lé ọ̀dà lọ́dà tó fà ìdá kéèyàn ní báwa náà ń tẹ ọba dẹ́dà ẹni tó ní ọmọ ìyá rẹ̀ tẹ̀lé ìdá ọjọ́ àlàfíà tí ọmọ àwọn ọjọ́ tó yẹn lò láyé èèyàn ní títí dé ìlàjì ṣàbá odò rẹ kọjá ní ọjọ́ ayé ní ìhun lòlá èèyàn ní ọ̀rà kòlíjì ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ kí yẹn wọ́n náà kó nìkíní oṣù tẹ́lẹ̀ ní yẹn bí tí o bá tiẹ̀ gbọ́ kí o sọ pé kò sí jù ọ̀lẹ́ ẹ má jẹ́ agbájọ arákùnrin jèrè káàtẹ́bí sọ́mọ lọ́wọ́ àtẹ́lá ń kọ́ yípe ẹ sì máa wọ arákùnrin kan wọ ilé yẹn ní àrùtẹ́sẹ̀ ní o ìjọ kejì ìjọ kejì náà arákùnrin kan wọ ilé yẹn ní àrùtẹ́sẹ̀ ní àrùtẹ́sẹ̀ àbá àtúlẹ̀ fún ọmọ ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ àdìgúnmọ̀ wa ní àhà ilé eléyìí ṣe àbá sáfì ọba wa lọlé ọlọ́run tún ti jọ́ kéde jọ́ kejì jọ́ kẹta kí ló dé àfọwọ́ abọ́ lálejò ni àlejò ti ti wó ní oníbẹ̀rẹ̀ ọba lòbí jọ́ kẹta lọ́dọ̀ rẹ̀ ọwọ́ aṣọ ìpẹ́tọ́ òun ti fẹ́ máa lọ ṣùgbọ́n ṣé ìjọ kiri òjò báyìí lọ níbẹ̀ ẹni jẹ́ ṣe jù báyìí lọ kí lórí oníbẹ̀ bí ìwọ ìwọ jọ́kejì kí ni wàá ní wúlò ṣe ọkà bí wúlò ṣe ìwọ náà rí. ẹnìyẹn bá ní nǹkan tó ń kàn rẹ sí ni pé òun ọ̀lẹ́lẹ́jọ́ kan rí lẹ́ni tó ní àdìẹ ọkùnrin alágbájá sẹ̀ ìlú ọ̀sẹ̀lẹ̀ rí tó sẹ́yìn náà lè sí ìyá wa ẹ dákun ẹ sí ẹforí tì ọgbọ́n pọ̀ gbọ́ ẹ̀yẹ fílẹ̀ fọba dáadáa ọlọ́run ló tòtẹ́ bá sọ fún tọ́lọ́run bá jọ gbọ́ tí ọ̀bá gbọ́ ọlọ́run bẹ̀ sọ yín fún yín tòkẹ́ yìí ti tìmọ̀ yìí pé mo fẹ́ yìí sèyẹn lásán ẹ̀yìn ti tọ́ màá bẹ̀jẹ̀ bẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá ẹ̀rẹ́ rí mi ẹ bá kírun lẹ́yìn rẹ̀ tó bá ti kí dáadáa ọlọ́run àlọ́ nínú béèrè tó tún jáde òun àwọn akérò ìjàmbá gbójú òsì kí ó fi lè èmi kí nílò ọ̀sìn mọ́sálásí tó kílè àti títà bá wà lé rẹ̀ lórí tó bá àti ìṣẹ̀lẹ̀ mi. Ibi náà ni ìbéèrè parí sí àjò báyìí sí àwọn ọmọ àti àjò ìlọ́ra ìdá àrùn